SRP power SRP power. ẹ̀yin èèyàn mi níbi tí nǹkan wa dé dúró yìí ẹ̀jẹ̀ á mú gbà ká fi gbara wa mọ́ra ẹ̀jẹ̀ á má tẹ̀ ẹ́ ká fi tẹ́ra wa pọ̀ lásìkò kí ìfẹ́ àtàtà kó lè mú àwùjọ wa dọ̀kan. o lè rí sọ o rí sọ ṣé rí actually àwọn nǹkan tó yẹ ká máa ṣe ń sìn yìí ni àwọn nǹkan tí ó máa máa kó wa pọ̀ ó yẹ ká sá fún nǹkan tó máa tú wa ká ni. bẹ́ẹ̀ni. nǹkan tó máa sọ wá di ọmọ ìyá kan báyìí ló yẹ ká máa ṣe o. ṣe lóòótọ́ òṣùpá <clears throat> lè rí náà ju fìtílà lọ ah, ṣùgbọ́n ọjọ́ abágùn káàkan o. bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ni. ẹ wo díẹ̀díẹ̀ ni o. a gbọ́dọ̀ wo bẹ́jọ́ bá ṣe gùn tó káwa máa dáná rẹ̀ bẹ́ẹ̀ bí bẹ́ẹ̀ kọ́ olúwa rẹ̀ ó tìlọ́bọlé tìlọ́bọlé ká torí wípé à ń wáyàn mọ́ra káwa ka ẹgbẹ́ wa lọ́pọ̀ fáwọn tí ò ká tó tó ti wá. ojú ah ẹ wò yẹn ní kẹjá ro. ṣe bójú ló ń kan gbogbo wa èmi ìbá ní amúsùúrù káwo bí Si ṣé bálága wọn ní lọ́dọ̀ wa. lọ́dọ̀ ni. àbí ẹ kí ló tún kù ìyẹn ló fi hàn wípé ẹgbẹ́ wa yìí òun ni ẹgbẹ́ òdodo ẹgbẹ́ òtítọ́ ẹgbẹ́ ìmọ́lẹ̀ nítorí náà ẹ wo iná ilé lọmọ ẹranko wọn ń bọ̀ wá yá. ó di dáadáa. ẹ má jẹ́ àtọ́jú. ẹ ṣe. ẹ àwọn àgbàlagbà wọ́n ní tí ojú bá bára lẹ̀. àrímú àrímú ẹ ṣe àrímú àrímú ṣé wàá rí orí tẹ̀ ń wo èyí tó bá ti kúrò lára. aládòkùtù. aládòkùtù. bẹ́ẹ̀ni. aládòkùtù ẹ kẹ sọ kínní kan fún yín. bẹ́ẹ̀ni gbogbo ọmọ ṣe wà rẹ ìkọ̀ọ̀kan báyìí ni ọmọ wọ máa ń yọ. ó ti dandan. ṣe fẹ́ gbọ́ ṣe rí kóòdù tó dè wọ́n àti tó tú wọn lẹ̀ ọwọ́ àwa ìlú wa. Hmm. my chair. chair chair chair. orí àlùsọ. àmọ́ o àmọ́ o àmọ́ o ẹ jẹ́ ká fura o ẹ jẹ́ ká fura gan o kò nǹkan tá a máa ṣe o ṣe rí a láti ṣe iṣẹ́ gidigidi pàápàá ní ìjọba ìbílẹ̀ akítẹ̀yìndé torí àwọn yẹn ní èrò tó pọ̀ gan o wọ́n lérò tó pọ̀ o ṣùgbọ́n tó bá ti lè mú wa mú bẹ́ẹ̀ yẹn mọ́lẹ̀ ó tọ́ wọn ti tán wọn ti tán. ọ̀rọ̀ nìyẹn o. bẹ́ẹ̀ni ṣe bá parí. SRP power SRP power SRP power. ṣe rí wípé ọ̀rọ̀ gidi ni jama ń sọ yìí tá a bá ti gba ibẹ̀ yẹn ah, kí ló tún kù ó ti tán àjẹ́ pé ìrókò ti wá wó sílé agbẹ́dó. Hmm. iṣẹ́ wa ti ṣiṣe nù. Hmm, ó di ṣiṣe. ní báyìí tí gbogbo wa ti pa ẹnu pọ̀ wípé èmi ni kí n díje fún ipò sẹ́nẹ́tọ̀ nínú ẹgbẹ́ wa yìí mo wá fi dá yín lójú wípé wọn ò ní já yín kulẹ̀ hmm. àmọ́ o gbogbo wa rí i pé ìdìbò náà ti wọlé tó báyìí. Hmm. ti wọlé tó báyìí. ojú yìí sì ti náà lẹ́. ẹ dákun ẹ má jẹ́ kójú tì mí o. ojú ò ti ẹnì kọ̀ọ̀kan nínú gbogbo wa. àṣẹ ojú ò sì ní tiwa náà. ojú ò ní tiwa àmọ́ mo fẹ́ bẹ̀ yín ní ẹ̀bẹ̀ kan. distinguish ṣé ẹ rí ọ̀rọ̀ àwa obìnrin mi fẹ́ kẹ́ ẹ fọwọ́ rí wa dànù báyìí mo fẹ́ kẹ́ ẹ tọ́jú àwa obìnrin hmm. kẹ́ ẹ dẹ̀ mú ọ̀rọ̀ wa ní ògidì gangan gan. gan, gan kẹ́ ẹ mú lọ́kùnkúndùn torí wípé pàtàkì lóbìnrin o ẹ ń bá sọ pé báwo ni ti obìnrin ṣe jẹ́ ah. ah! ṣe mọ̀ wípé àwùjọ tí ò bá tí ì sóbìnrin àwùjọ náà ò lè dùn tẹ́ bá ti rí i pé pàtàkì ni wá tẹ́ ẹ sì ń fi wá síbi tó yẹ ká wà ọ kò sí tẹ́ bá ti ń lọ báyìí ẹ mọ̀ rí wa wájú tẹ́ bá ń wọ yìnyín ẹ mọ̀ rí wa lẹ́yìn yìnyín ẹ fọkàn balẹ̀. Ah. SRB power SRB power SRMP. Power. jẹ́ pé ògínú ògínú ọmọ ẹgbẹ́ yìí nìyí tẹ́ ń ṣe báyìí kí lẹ fẹ́ kí àwa tí a darapọ̀ mọ́ yín kí lẹ fẹ́ kí a ṣe ṣé ẹ mọ̀ wípé èèyàn tó bá mojú òun ló ń padì nírè. ẹ wo ṣeré mi tá a dé dúró yìí sọ̀rọ̀ mẹ́wọ̀ torí ikú tó pa owó yín ká tó tún wò sùnsùnsùn tó pa owó pọ́nlé kí awó rẹ̀ mí kó má ṣàfara ni o ṣẹ̀ṣẹ̀ rí mi tá a dé yìí ti rẹ́ mi o. n ò lè wákú kan kì í joyè ilé bàbá rẹ̀. ẹ ẹ wọ́n jẹ. ibi tó bá lè la sì ń bọ́ ọmọkùnrin nígbà táwa tá à ń tẹ̀lé yìí tá a lè sọ pé ó rẹ̀ wá kí ló ń bà yín lẹ́rù ọ̀nà rẹ̀ mú ẹ wò mí dáadáa kí ẹ wo gbọ́ àwọn táwa èyí ló tọ́ sí èyí ló dẹ̀ kù. kò kàn mí o kò dẹ̀ tọ́ sí mi ẹgbẹ́ bẹ́ẹ̀ lómi ikú ṣe wá máa tọ́ sí mi ẹ ẹ lè gbé bẹ́ẹ̀ lómi ni. ṣé nítorí pé ẹnìkan ti wá kú nínú ẹgbẹ́ ló ṣe wá ní sẹgbẹ́ náà ah, tó sì mọ gbogbo ètò tó wà wájú wa ẹ má jẹ́ kó tó yọ wa ẹ bọ́kùnrin sọ̀rọ̀ ẹ wò ẹyẹ èèyàn mi ìfẹ́ ìlú olóṣè pàtàkì olóṣè kókó olólùfẹ́ ìlú kì í béèrè èrè kó tó forí la kú o bẹ́ẹ̀ ni kì í béèrè ẹ̀bùn kó tó fẹ̀mí rẹ̀ nílẹ̀ fún ìlú o. bàbá ìlú kò gbọ́dọ̀. ṣẹ́rí tí ọ̀rọ̀ bá dọ̀rọ̀ òṣèlú tó ń de tọrọ ajé ah, tó bá la ikú lọ ẹkú tó bá jọmọ́ ti àwẹ̀ ẹ jẹ́ kí gbogbo wa jọ gbà á ìran akẹ́kọ̀ọ́ gbọ́dọ̀ ṣojú alẹ́ yìí tó ṣe pàtàkì ni wípé kí orílẹ̀-èdè wa ó ṣe kí ni ó sì sórí. bẹ́ẹ̀ ni. wá ló dé ṣé ẹ dẹ̀ rí ọ̀rọ̀ ilé ayé yìí gbogbo ohun tó bá ṣẹlẹ̀ síyàn pátápátá ló máa ń nídìí wọ́n tí ò bá nídìí obìnrin kò ìjẹ́kúmọ́lú opportunity ẹ̀ ní ohunkóhun tó bá ṣẹlẹ̀ síyàn ní ayé ẹ wá wò bí èèyàn ṣe pọ̀ tó lẹ̀ kí wọ́n tó wá sọ pé ẹ̀yin ni ipò yìí tọ́ sí ẹ̀yin wá ń ṣe báyìí ẹ wá ń ṣe wọ́n bí ọkà mo fẹ́ kẹ́ ẹ̀rọ dáadáa kẹ́dẹ̀ ètè fún wọn lẹ́sìn ayọ̀. ọ̀sẹ̀. Eh, mo ti gbọ́ mo rí àwọn nǹkan fàyọ́ náà ọ̀rọ̀ tó sọ pẹ̀tẹ́ bísí kíyàn wá rò lọ síwájú àti òrò lọ sẹ́yìn ni àwọn tí ò níyàn gbọ́dọ̀ dégbò ẹ̀yìn. kí ni ah, kí ló ṣe yín tẹ̀ tẹ̀ ń ṣòro bí èwe báyìí ọ̀nà rẹ̀ ah, wọ́n ní ẹni tó bá fẹ́ jẹun gbọ̀ngbọ̀n á tilẹ̀kùn gbọ̀ngbọ̀n ah, ẹ dẹ̀ ń ṣòro bí èwe kúrò tẹ̀ ń ṣe bí ọmọ kékeré nú ọ̀rọ̀ yìí ṣe bẹ́yìn náà mọ̀ ọ̀rọ̀ ọ̀ṣẹ́ wa wípé tó bá kọ̀ lógì a sì fọ́ lẹ́kọ̀ọ́rọ́ hmm. ah, ẹ wo ẹ wo ẹ wo ẹ wo ẹ wo. ó ti yé mi torí ibi tí ò sọ́dé ó yé mi débẹ̀ hmm. Hmm. Eh, ọ̀dọ̀ mi nìkan wà tásìkò wa tó máa kàn sí yín. Eh, lóòótọ́ ọ̀dọ̀ yín nìkan wà àmọ́ àwọn kan tí wàá wà tán tún súnmọ́ yín tó máa mọ̀ gbà tébi ń pa yín àtìgbà tẹ́ ẹ yó. wọ́n ní ìkángun nìkángun àkó arápá kọ̀gùn sára ọ̀run jara ayé lọ. èmi kángun sí yín ju ẹnikẹ́ni lọ ó yẹ kí n mọ̀ gbà bá ń pa yín àtìgbà tẹ́ torí náà nǹkan tí èmi bá ń fẹ́ ẹ̀yin náà láti bá mi fẹ́. òwúrọ̀ <laughs> mo ti gbọ́ ṣé wàá dé lè mú dúró nǹkan sí. ẹ máa mú ẹ̀ẹ́dẹ̀ fún wa lé ayọ̀. mo ti gbọ́. ṣe explain fún mi pé orúkọ òun ò yọ ní law òun ló yọ ní english ẹbẹ̀ ṣùgbọ́n pé law ló fẹ́ ṣe so kí la máa ṣe wáyé àwọn òwà wà nǹkan ṣe sí ah, túndé mi ì lè ní ọ̀rẹ́ tó jẹ́ vc kó má lè kọ́ bí orúkọ ọmọ láti english ah, ah. ẹ̀ẹ́ ah, ṣe ń sọ̀rọ̀ nínú àwọn ìdí nǹkan tá a wà fúnra wa fún nìyẹn ẹ ẹ wọn kí wọn wá gírí tù mí o ṣe ọ̀rẹ́ thank you very much o ṣe o ṣe ọ̀rẹ́. afa pọ. ìmú sọ fún ẹ ní mo máa fi ṣiṣẹ́ ṣe ó kàn ní pé tó bá dé school kò yọjú sí. <laughs> that's my pop man daddy mo trust you lọ́jọ́ kọjá mo dey for assure you daddy i'm no, going to disturb. ṣùgbọ́n yẹn ni dáàdì. mo ní kí n wá béèrè pé kílẹ̀ fẹ́ jẹ ni. kílẹ̀ ni. any accessories food epo. oúnjẹ accessories. mo rò pé kẹ́kẹ́ mọ ní ọ̀gá àmàlà pẹ́ńdò àti gàrí. àmàlà ló fẹ́ kó lè fi fresh fish. <laughs> yeah. okay. Oh, Peixigão. No problems. Fechado. No problems. ti sùn. àwọn ọsẹ náà lọ sílẹ̀ kò sí gbogbo. mi ò gbogbo kò sí bí. ó fúnkẹ́ àárí kíní yìí náà fúnkẹ́ fúnkẹ́ wàhálà registration lọ yìí ó ti pọ̀ ju o bá a ṣe ń lọ sókè là ń lọ sísàlẹ̀ on top waiting now ṣé o ṣe pé o complain. mi ò bá jẹ́ fún gbogbo eléyìí. Mr. Banji èyí lélẹ̀ fẹ́ ṣe lọ́ọ̀ o ti wá ṣe ẹ́ńtìn bí o ti ṣe ọkọ̀ bọ̀ wá náà Banji o ti sọ magic tó ṣe fún mi báwo lè ṣe láti English kò fún wa pàpàdé ọmọ yọ. bó <laughs> ah, ṣe fojú sọ̀rọ̀ bẹ́ẹ̀ tí ò gbé dé àyàn mi kó tó máa sọ fún ẹ nìyẹn ẹni tí ò bá mọ tẹ́gbẹ̀ tí ń là á kò máa sáré ní títí tó máa fi búlò dànù sórí o láti súnmọ́ yàn súnmọ́ yàn kó ba lè nítẹ̀síwájú nínú ìrìn àjò ayé ẹ. got to know people. know people that's the secret. ẹ ṣe àti gbọ́ alice mo mọ̀wọ́ Bánjí ọmọ bàbá olówó so anytime tèmi náà bá ti fẹ́ ṣe àwọn stones àwọn magic kan tí ò ní yàwó èèyàn ẹ máa máa bá wa ṣe àbí ìgbín yín tẹnu mọ́gi. oògùn oògùn i climbed it. àti rè yín. ló ti ṣẹlẹ̀. jálẹ̀ jálẹ̀ ṣé o rí time yóò dé tó sọ pé kí ló ṣẹlẹ̀. ṣe lunch àbí class. ṣé a tún ní class ni. máa We, the members of um, SUG, are using this medium to thank you all for voting us in. Gbogbo ìlérí tá a dẹ̀ ṣe fún yín pátápátá lágbára Ọlọ́run a máa mú wá sí ìmúṣẹ. Thank you. Greatest Nigerian students. Yes. Yes. Ever Nigeria students. Articulate Nigeria students. Articulate. Mr. President, sir, and my honorable VP, my PRO, and my CSO, and all other protocols duly observed. Uh, Láfikún, ṣeré tá a bá fẹ́ protest lórí anything, bí àwọn fẹ́ fìyà ẹ̀jẹ̀ wá nínú campus, tá a bá fẹ́ wá fi ẹ̀hónú wa hàn, màá fẹ́ jẹ́ ká ṣe sùúrù o torí wọ́n ní ẹṣin tíwájú ní tẹ̀yìn wò sáré mo fẹ́ ká kọ́gbọ́n lára àwọn past SUG regime yẹn cause wọ́n proscribe wọn ni torí wọn ò ní sùúrù màá fẹ́ jẹ́ kẹjẹ́ ká gbóra wáyé of the greatest Nigeria student. Yes. Yes. Greatest Nigerian student. Grace. Greatest Nigerian student. Grace. Greatest of the greatest of the greatest of the greatest Nigerian student. Grace ẹ ṣeun a lọ́wọ́ yín gan torí wípé ẹ̀yin lẹ gbé wa dé ipò tí a wà yìí àmọ́ tí ẹ bá wá wò mí láàrin gbogbo wọn ẹ rí wípé èmi nìkan ni obìnrin láàrin wọn àmọ́ ṣé wá rí èmi tí ẹ̀ ń wò yìí o obìnrin bí ọkùnrin ni mí àti pé mo wà lórí ìjókòó láti wá represent gbogbo obìnrin tó wà nù ọgbà yìí. tó bá rí ẹni so gbogbo ẹ̀yin obìnrin tí ẹ wà náà báyìí tí ẹ bá ní nǹkan tí ó ń dùn yín lọ́kàn tí ẹ dẹ̀ fẹ́ ká jà fún yín ẹ̀yin ẹ sọ fẹ́mi because mo wá represent yín ni màá make sure pé gbogbo nǹkan tẹ bá fẹ́ la máa ṣe to the last ẹ ṣeun mo dúpẹ́. greatest Nigerian student. Um, uh, any question? of the greatest Nigerian students. Great. Articulate Nigerian students. Articulate. Uh, my name still remains Dari Adeoye. Ìbéèrè mi dá lórí welfareism ọgbà ẹ̀. Ẹ máa rí pé tá bá welfareism ọgbà ẹ̀ ó ti lọlẹ̀ gan. Now, ìbéèrè mi ni pé kí ni nǹkan tẹ fẹ́ ṣe lórí bí ọ̀rọ̀ iná ṣe ń lọ bómi ò ṣe ń wá àti iye owó tá a fi ń gbé mọ́tò ní ọgbà ẹ̀. Ó serious gan. So nǹkan tí mo fẹ́ béèrè ni pé what's your own plan so that we first dey ma fi padà sí expectation to everybody. That was a wonderful question. Ó wà òkè báyìí. Eh, I am Comrade Sambo. As you know, problem with him in the in insecurity and welfareism of all the students in this school ẹ̀dẹ̀ mọ̀ pé máa dì nífà. Ìgbà táwa ti ṣe ń gbà yẹn tẹ́ ti gbé wa wọlé nígbà manifesto yẹ kẹ́ ti mọ̀ náà. I told you people, I'm a political boha, economic kakandra, a social MBBN. a dẹ̀ máa proof point they learn it to the last gbogbo àwọn owó mọ́tò yẹn wọ́n á come true fún akótó di pé wọ́n kú sọ́dọ̀ yín gbogbo pé bóyá wọ́n fẹ́ ṣe tax o ẹ̀ oúnjẹ o ní bọ́tírì o oúnjẹ o níbẹ̀ gbogbo price yẹn pátápátá la máa reduce so that inú gbogbo wa máa greatest of the greatest Nigerian students. Yes. Any other question? Let's hear you. Thank you. Um, my name remains Daramola Ajanle Koko. Um, ìbéèrè tèmi dá lórí ìdáàbòbò wa ní ọgbà yìí. Gbogbo wa la mọ̀ pé àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn ti gba ọgbà yìí kan tó jẹ́ pé aago méje sí mẹ́jọ alẹ́ a lè rìn freely nínú ọgbà yìí tí ò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ ìjọ tí wọn bá rape wọn á gba fóònù wọn á gbáyàn létí wọn á ná yàn pa kò yẹ kó rí bẹ́ẹ̀ a fẹ́ kẹ́ aṣọ ìpéjọpọ̀ yìí àwọn ìgbésẹ̀ tẹ́ fẹ́ gbé láti scrap àwọn ẹgbẹ́ yìí completely nínú campus wa yìí ẹ ṣé. Great. Great Nigeria students. Great. Great Nigeria students. Great. Ẹ̀fà conscious Nigeria students. Ẹ̀fà uh, thank you very much because that is the point. Sori nǹkan tó béèrè major point because that is the the the the the reason why we are here. Ṣé rí lórí àwọn gbogbo nǹkan tó ṣẹlẹ̀ sẹ́yìn àmọ́ pé bí ọdún mẹ́ta sẹ́yìn wọ́n ti proscribe àwọn union. Ṣé rí eléyìí wá fi àyè sílẹ̀ fún àwọn cultists tí wọ́n ti ṣe kí ni wọ́n ti fẹ́ take over everywhere tí gbogbo bí ìbàjẹ́ lé ní agbáriwo kan àbá kankan wọ́n pààyàn síbi lé ní wọ́n ṣe gbá lọ́la but at this point àfin dá yín lójú wípé kò sí nǹkan tó ń jọ gbogbo security wa a máa gbogbo dáàbòbò yẹn tó péye la máa fún yín tẹ́lẹ̀ pé ẹ̀yìn kan àwọn ẹgbẹ́ òkùnkùn kan wà bí kan wọ́n ṣe pé kíní kan we are going to deal with them a máa make sure wípé a trap wọn ní pé wọn ní kú kankan nínú ọgbà yìí rárá iṣẹ́ ti wà ní. Another person. That's you. of the greatest Nigerian students. Great. Articulate Nigerian students. Articulate. The voice you are listening to is the voice of Damilare aka Agbaletu. Ah. Ìbéèrè tèmi ni pé ó dá lé social life ah, inú ọgbà yìí tabaníkà wò sẹ́yìn láàrin ọdún kan sísìn á rí pé inú ọgbà yóò kàn dàbí ibi tán máa ń sin òkú sí ni. ìyẹ́kàn ó kàn dákẹ́ ni ó wà bọ́rìn kò sí nǹkan kan tábàdé àwọn ilé ìwé mi ta lọ. wọ́n máa dáhùn lórin bíi the band blues law gbogbo ọ̀nà máa ń gbé wáyé pé kí wọ́n á ṣeré ní ìsìn báyìí àárí kankan níbi àwọn fẹ́ àmọ́ plan yín kí ni ètò tí ẹ ní fún wa láti ṣe fún wa tó yẹ pé inú ilé ìwé wa yìí kò ní dàbí. Thank eh, you. Nigerian students. Praise. Greatest Nigerian students. Praise. Um, gẹ́gẹ́ bí comrade Agbaletu ṣe sọ. Anyway, that was a very good observation. Ṣé um, bí president mi ṣe sọ? Nítorí activities àwọn ẹlẹ́gbẹ́ òkùnkùn ni ó ṣe dàbẹ́ ni pé gbogbo social life dead on campus. Cause kò sí security, kò sẹ́mọ̀ because ìdí tá a fi wà ń bí ni pé a fẹ́ fight àwọn people to finish in fact that is our number one on our agenda so that a lè create conducive environment so that a lè máa ṣe show a lè máa ṣe everything and at least a ní good social life yeah. so we are promising you good social life. That's our point. I really need the support to fight this fight together. Praise Nigeria students. Praise. Um, orúkọ tèmi ni Mọ́nísọ́lá Ọmọyẹni. Mo fẹ́ sọ̀rọ̀ lórí mode of dress nínú kámpọ̀sì yìí because kò yé wa mọ́. Everybody kàn múra bí arúgbó ni. Yes, I'm ń lọ sódà schools now, a lè rí bó ṣe ń dress and wọ́n ti bá wọn nǹkan tó wù wọ́n ẹ̀tọ́ mi nǹkan tó ṣẹlẹ̀ àwọn security ti dé wọ́n ti wá mú wọn. One house, one house. Um, uh, anyway, uh, nǹkan tí a lè rí sọ sọ̀rọ̀ yẹn ni pé uh, adult ni everybody tó wà ń bì so a ní láti mọ̀ bá ṣe máa múra so ìyẹn nǹkan tó kan olúkálùkù òun ló mọ bó ń ṣe ìfẹ́ dírẹ́sì àná but at the same time a lè sọ pé bóyá nítorí pé a wà ní skul náà ká má jọmọ lóàbí kò tí ì yẹ ìsìn báyìí. ṣe rí ọ̀rọ̀ yẹn àgbékalẹ̀ ni ò gbé dáadáa ṣe understand a máa address everything ṣe ti gbọ́ àti pé àwa gan-an support indecent dressing eh, on campus adult ni wà but ẹ mọ̀ àmọ́ nǹkan táwọn já fún ọ tẹ ó yé wa ilé rẹ láti jáde. okay okay okay one last one last any other question. Uh, okay, okay. Okay, okay, okay. Allow, have your seat. Thank, thank you. Thank you. Ah. Okay, okay, thank you all. Ẹ á dúpẹ́ lọ́wọ́ yín pé at least gbogbo support ẹ fún wa títí tá a fi wọlé and eh, gbogbo promises wa tá ti promise yín pé nǹkan tá a máa ṣe àfi eh, ń dá yín lójú wípé a sì tún wà pẹ̀lú gbogbo nǹkan tá a sọ fún yín kò ní yẹ̀ eh, because wọ́n máa sọ pé sin is believing kò sí pé ká kàn máa fẹnu sọ̀rọ̀ ká má lè ṣe ṣe láti bá ti dúró ìlọ àti bẹ̀rẹ̀ action náà nìyẹn but one thing we need your support. Yes. It's very, very, very important. Because without your support, kò sí nǹkan tá a lè ṣe. Bẹ̀tẹ̀ bá ti dúró lẹ́yìn wa tá a bá ṣe nǹkan kan tó bá ní àwọn SUG e ṣe kiri kan àti student náà ṣe kiri ni no their support wa I think we are going to get there. That's coming. Hey, baby. What's good? Báwo ni? Ṣé kó sọ fún mi pé òní ni Tony. mi? Lóòótọ́ ni, Wàsúrì, ẹni tí wọ́n máa gba sàárà jíjẹ lọ́wọ́ àlùmọ́bìnrin, ó máa tra ìgbà ọlọ́run. Torí náà ni mo ṣe ń bẹ ẹ̀, mi ṣàkọ, fàlàfíà tiẹ̀ náà ni. Àwọn kan ṣe sìgá yìí Money is dangerous to health. Àbí wo ni kóró máa fowó ra kú? Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní sìgá yìí ti dẹ́mi wọn légbodò. Àwọn kan ti ta lárùn jẹjẹrẹ nídìí sìgá yìí náà ni. Ikọ̀ òfin wà ń bẹ, ikọ̀ àwọn gbẹ, kò ló ń kà á. Yàtọ̀ sẹ́yìn tẹ́ ẹ̀ mú pàápàá. Ó ń fa àìsàn fáwọn tá ń fa ìfẹ́ ẹ̀sìn mú gan. Please. Oh, okay, mo ti gbọ́ ẹ, mo ti gbọ́ ẹ. Jẹ́ ká mú topic mi kí ló tó wá fún congress. kí ló tó wá fún congress. mo ní kí ni kí n tún wá ṣe kí ni kí n wá ṣe òun ah, téèyàn bá rúkè àfaragùn ágùn tó lùmọ̀ náà. mi ò tètè ṣìwà náà. Hmm. èmi ti gbà fọlọ́run jẹ́ kó máa ṣe look ah, ṣé o ò notice pé orí ni kí ni orí ni mẹ́ẹ́ tí kò bá ń ṣe orí áfíríkà àti jubril kí ló áfíríkà kékeré yẹn kó máa wí jubril bí jubril ṣe popular tó yẹn o mọ bí jubril ṣe popular tó yẹn. popularity kọ́. then what. it is not how far but how well. oh. áfíríkà lè kéré tó tán ṣùgbọ́n ọ̀rọ̀ ẹnu ẹ̀ ọ̀pọ̀ ló máa ń wà ń bẹ̀ ìgbọ́rọ̀ kalẹ̀ ìk lè sọ̀rọ̀ ẹ̀wọ̀n yẹn ogun máa ń wà ń bẹ̀ ṣé wò kí n rí ni and bí táwọn èèyàn bá ti rọ́gbọ́n. tipátipá lówó fi máa ń ráyè ń bẹ́ o orí ta bá lówó tán ṣé òun ríṣe sí bọ̀bọ̀ yẹn. wàhálà tí wọn nìyẹn rẹ wàhálà tí wọn ni. ìgbà tiwa náà dé. àmì. ebi ń pa mí. You're not jesting. Yeah, I'm Jawale. Màá rí Gary? I mean good food. Mo fẹ́ jẹ oúnjẹ gidi. Let's go to Buka. Uh uh. There's a fair madam are. Good food. Good food Who won't be right now. Uh uh. Come on. Please. Come, come eat this. yẹ̀kínní yàyà mo bá yín yọ àdúgbò lọ́wọ́ ọlọ́run ẹ láti wọ iléèwé náà nìyẹn. gbogbo agbára tí èèyàn ń sà ọlọ́run ti fún wa sí báyìí tí ẹ ti fi wọlé ìlú báyìí. ǹtọ́ kan wà bẹ́ẹ̀ náà ni wípé alágẹmọ ti bí ọmọ ẹ̀ tán o àìmọ́jú ó kò sọ́wọ́ ẹ̀ o ẹ̀ka ìfojú ìwé tí ẹ wá kọ́ òun ní ká ẹ fọkàn sí o ẹ fojú sẹ́kọ̀ọ́ yín kẹ́ ẹ sì fọkàn sí dáadáa. ẹ ẹ ṣe ń gan sa ṣe rí ẹ ti ṣe ti ń fọ́ lọ́hùn àti tànà bí mo mọ̀ ẹ a sì dúpẹ́ lọ́wọ́ yín ọlọ́run ní sáwa náà ni àfibí sólóore ṣe wá rí tóní kíkọ́ tẹ mẹ́nu bá nínú kíláàsì ẹ fi tilé mi lẹ bá wọn mọ̀lẹ́ o gbogbo tí a bá kọ́ wa ìran ọmọ ọ̀ràn àlétí ni kí lẹ́ ń sọ yìí ìsọ̀yọ́ sọ̀yìn sí alọ́kàn <laughs> ẹ fi lé ilẹ̀ fún àwọn ọmọ rẹ̀ ṣe é mọ ewé gégé sá agbègbè òmíràn ògùn o ewé gbogbo mọ gbèsè alára ni àlùkò gbóhùn mìíràn ọ̀sà o <laughs> ewé gégé sẹ́ni bẹ́ẹ̀ sí ń wò wáyé àdìrà wa náà gbà yín ni ẹ̀dìrà wa ni. àkọ̀wé wa ni. <laughs> inú mi máa dùn ohun àdúpẹ́ lọ́wọ́ olúwa ẹ pàtẹ́wọ́ fúnra yín. <laughs> àtẹ́wọ́ tẹ pa yẹn hmm. aláìní làákàyè àtẹ́wọ́ aláìní làákàyè lẹ pa yẹn torí ọ̀rọ̀ òwe ó kúrò ní ewé ẹran àbí ewé gbégbé kò sí ewé ẹran o kò sí ewé gbégbé nínú ìwé o ẹni tó bá fẹ́ mọ̀wé yóò ka ìwé ni tó yẹ yín ẹ̀ka hmm, ẹ̀ fojú síwé yín o torí ohun téèyàn bá gbìn ní ọ̀ka o kò sí àbùjá lọ́rùn ọ̀pẹ rárá ohun èèyàn bá gbìn ní ọ̀ka. láéláé ọ̀gá láéláé ẹ mọ̀ pé àìmọye nǹkan ló wà tó jẹ́ pé àgbìn ni a sì wù ni. ara ẹ̀ ní sùn gbígbé là ń tu. <laughs> ẹ̀rí ẹ ṣàfojúsẹ́ kọ yín kẹ fojú síwèé yín dáadáa kẹ sì máa òbé àwọn òfin iléèwé só ti yé yín bẹ́ẹ̀. ẹ òbé náà ni òbé ni èrò nígbà tó ń fi òbé tí wọ́n fi sínú èbó táwọn èèyàn fi ń sọ kí ni sàn ní ń wò ní tí sàn ní ń wò ni òye mi òbé dìlọ òbé dìlọ òbé dìlọ kò sí sàn ní dìlọ. ti gbọ́ òbí wọn. sórí o máa ń sẹ́ mi o mọ sẹ́mi àwọn nǹkan tí ò yẹ kó o ṣe ló mọ fi dojú tí yàn o tún ti gbé dáadáa o sì tó mọ sí o tún ti gbé dénú ọgbà nísìn bó ni wọ́n ti mọ̀ ṣe báyìí ah òyìnbó tó jẹ́ pé òun ló sọ plus jù nínú òyìnbó òun ló tún rí tùì ah ṣé dáadáa tó ń ṣe ń sàlẹ̀ ọ̀yọ́ o tún ti gbé dénú káfọ́ọ̀sì. ẹ wọ́n dáa musa ti gbọ́ ẹ̀yìn mo ti gbọ́ gbogbo bẹ́ẹ̀ ṣe ń ṣe kátìkàtì kátìkàtì tẹ́ ẹ fi wà ní dípúlọ́mà náà ọ̀dẹ tún ń ṣe yé o. ọlọ́run ló mọ̀ bí wọ́n ti gbà yín sí dípúlọ́mà náà ṣùgbọ́n ṣá gbogbo eléyìí tẹ̀ ń ṣe yìí náà ni ó wúlò ní drama eh. ẹ sá máa lọ fojú sí ẹ̀kọ́ yín lọ eh. àbí òye yín eh. tiẹ yẹkínì tiẹ san díẹ̀ tòun yìí yàyà àwọn òtí ẹ̀gbọ́n rárá Ọlọ́run ṣàánú. ẹjọ́ mi kọ́ ẹ bínú sẹ́ni láti ìgbà tí àwọn méjèèjì ti wọ primary school ní sí máa ràn mí lọ́wọ́ Ọlọ́run ní kó òun lọ́pọlọ díẹ̀ ju èmi lọ tẹ bá fẹ́ tú àṣírí mi gbàtà débi kẹ mọ́ gbé àga ẹ̀mí àti ẹ̀ kẹ jẹ́ kí ó yà gbàdúrà lẹ́tọ̀ọ́ mọ̀ pé kì í ṣe pé bóyá bẹ́ẹ̀ náà mo fi bẹ́ẹ̀ mọ̀ wí èmi lọ́lọ́run fi ṣe gàrí tíra rẹ̀. lọ́lọ́run wáyé ti pa fún mi ó dà mo ti ó dà mo ti eh, oh, oh, oh, eh, eh, just let me be tó ti yẹn ẹ ti ẹ ṣeun. wọ́n ní ọkùnrin àwọn fáwọn fẹ́ bí. kò sí gbọ́ tá wà ń pa ọba yìí ṣé jẹ́ sọnù wọ́n ní pé ká farabalẹ̀ ká ní sùúrù ìgbé tá a bá ṣe tán ká máa lọ. ẹ gbọ́. sí nǹkan tí mo sọ nìyẹn. bẹ́ẹ̀ ni. mo ní kẹ́ ẹ máa lọ. bẹ́ẹ̀ ni. tó bá wá jẹ́ ẹni tó ní làákàyè tó bá gbọ́ pé wọ́n ní kò ń máa lọ kí ló yẹ kó ṣe. ó yẹ kó lọ. ó yẹ kó lọ. ẹ bá ní làákàyè ẹ ṣe bẹ́ẹ̀ báyìí. ẹ ṣe ìgbọ̀nsẹ̀ ìgbọ̀nsẹ̀ ẹ ṣe ìgbọ̀nsẹ̀. ẹ bá wa kí àwọn ọ̀gá yòókù. ẹ ṣáà máa lọ ẹ ṣùgbọ́n kí ló ní ṣe fún ọ. àánú mi lè ṣe é nà. aláwọ̀ ẹ̀ sá ṣùgbọ́n. ẹ̀sọ́ ọ̀rọ̀ tá a sọ̀rọ̀. What's up, bro? you All right. A German will be there to you buy a drink. Chairman. You know what's going to happen. Sọ fún chairman ni fúnra rẹ̀ kó yọjú sí. You heard me? Chairman mi yọjú. má wàá jà má ṣe kàn. Hello. Hello. Um, orúkọ mi ni Bámidélé Babátúndé. Banji. Banji? Yeah. Okay. Sure, okay. I'm alright. Um, can sit back. Oh, sorry. Faculty of Law. Faculty of Law. Bùdà ìṣẹ̀wọlé gan. Really? Yeah. Oh my God, what a coincidence. Ṣé o gbé lọ́ọ̀lẹ̀ mi náà wà? Ìyá five them mo Oh really? Yes. <laughs> Senior colleague. Mi dẹ̀ mọ ọmú kan ní kí bọ́bọ́ mi wá bá ẹ ni. Oh my God, You ò play on me now? No, no, study. I just came in. Just came in. Uh, <laughs> that's quite interesting. Then you must, you must very intelligent ẹ ṣe mọ̀ pé àwọn tí ò bá wà intelligent kì í ṣe lọ. I get I get so um, ṣé kí n gba nọ́mbà yìí or something. Uh, no wọ́n máa ṣe get ẹ̀ come on má rẹ̀ má rẹ̀ kó sí fọ̀ mi lọ́wọ́ mi um, èmi mo ní kí bàbá ẹ̀ wá bẹ pé kó ra nǹkan fún wa bọ̀dé ń sìn anything tó bá ń wọ̀ ẹ̀ tó fẹ́ mu tàbí tó tó fẹ́ jẹ́ kó gbà that, that's all I'm saying. <laughs> Thank you very much. See ya. Yeah, thanks. <laughs> So, Imola, where are we? Báwo lè campus? Ah, Popsi, <laughs> ayé yóò tọ́ síbi kan. Ìran campus do ó dùn wò ju ti gẹ̀lẹ́dẹ́ lọ. Oríṣiríṣi ni ọkàn rí ni. opsi ètò wa kò tẹ̀ ìyá lẹ́nu jù everybody just want to be my friend àtẹ̀ntì mo mọ àtẹ̀ntì mi ò mọ ọ̀rẹ́ mélòó ni mo fẹ́ ọ̀rẹ́ èèyàn mélòó mo fẹ́ jọ rẹ̀ mo ti fẹ́ bẹ̀rẹ̀. ìwọ ló kàn máa ṣọ́ra máa ṣọ́ra fọ́rẹ̀ má lè ṣọ́ra fáwọn obìnrin síbẹ̀ ṣe pọn campus yẹn oríṣiríṣi kan lè oníkálukú bá wa àwọn kan wá ṣèrànà àwọn kan fàájì náà fẹ́ ṣe lẹ́nu àwọn kan kẹ́gbẹ́kẹ́gbẹ́ náà má bà wọn kẹ́gbẹ́kẹ́gbẹ́ wọn máa ń jí ní táìmù tó bá ti wà yìí lóòmù fẹ́ kó máa rò ó kó máa rántí ọmọ ẹni tí wọ́n ṣe o tó dẹ̀ wọ́n kó pọ̀ lọ́rùn. bọ̀ mo fẹ́ kí relax I will never let you down ẹ eh? lọ́ọ̀yà yẹn I will be. bọ̀ ṣé ẹ jáde rárá. tí wọ́n bá ti wá jáde ó lè tọ́ ọ̀rọ̀ ni. ẹ jẹ́ relax there. Yahoo's. Ayantis. Yahoo's. Ayantis. Fish. Báwo ni iṣẹ́ ti gbogbo àwọn bírọ́dà sí mi? Yahoo's. Ayantis. Yahoo's. Ayantis. Baba, my body still the ground. Not to that matter, my legs don go. I see the weight to the petri. Now just give me some flowers, not matter myself. I'll bring her to the Just three days. Fish. Why does she hack to be failure? Three days. If that is what you want. And brothers, my friend, but you must deliver in three days' time. Yahoos! Yahoos! Yahoos! I beg, make everybody listen akọlù lọ́gbọ́n àtàgídí she go with lè tè now àti mú ètè yìí i don't, taste i don't lose election now kí ni next thing fún aláṣẹ ṣé àwọn máa wọ ni abeg fìrìfìrì àwọn guys tí mo gbọ́ ó pọ̀ gan o fìrìfìrì yẹn pọ̀ gan mo dẹ̀ mọ̀ nǹkan tí mo i know wetin i dey talk yahoos. Ayante. Yahoos. See me flow. Yahoos. Ayante. Ṣé ṣé nǹkan tí yóò ń sọ gbogbo àwọn brothers ni pé gbogbo ètè wa ipò àbúrò la ṣì wà is that what you're saying? Exactly. Na so. Ṣé wọ́n ò mọ̀ pé àtọgbọ́n àtàgbára ètè ju gbogbo wọn lọ ni? <laughs> Okay. Now gbogbo wa ṣe la máa túnra mu a dẹ̀ máa forí ara wa pamọ́ for now a ní ṣe nǹkan kan tó máa mú fura dání ní ọgbà yẹn tá a fi máa mọ ogun nǹkan tá a bá máa ṣe and you cool báwo ni ẹ̀ ń dẹ̀. àrílẹ̀ ni ẹni fún mi kankan èmi ti wà láàrin àwọn ọmọdé wọn bó ṣe ń lọ àṣà náà mo ṣe ń sọ̀rọ̀ yìí mo jẹ́ kan lára àwọn security so mo believe pé gbogbo bó bá ṣe ń lọ ni màá download fún mi nothing do us. ìyẹn just keep us informed. I swear to God Almighty I swear to God Almighty mo mọ̀ nǹkan tí mo sọ o fìrìfìrì tí mo gbọ́ yìí tó bá lọ jẹ́ tòótọ́ tó bá lọ jẹ́ tòótọ́ dead body go plenty ọkọ asùn èèyàn á kú ọdún calm down. Okay. Me, I know it's how they talk, Sha. I know it's how they talk. Ah! Hey, guys. oh, wò, ẹ má jẹ́ ká ti torí bá ń gbẹ́kún òkèrè, a lọ ń sá eré àsálàmì lójú. We don't need them, Eh? We just slow down, we calm down, we go strategize. Say wetin we wan do. Na so it e be now. Ah! Òye inú làgbà máa look. lò. Abeg, calm down, o ní ìdẹ. Ok, mo ti Brothers, ah. brothers, ṣe ní nǹkan tí èmi fi ìwé ọba ṣe Anytime, any day. jẹ́ ká wà lákọ̀ àbí kílẹ̀ fi wù. yahoo yahoo gbogbo wa látàsìkò ìlọ nínú ọgbà yẹn a máa lórí code four two three títí tá a fi máa mú nǹkan bí tá a máa ayante. fún Pàṣọlá rí àrówó. ẹjọ ẹjọ nítorí Ọlọ́run ẹ má mọ̀rọ̀ mi lẹ́yìn kí ló dé. ìwé ìméjì ò dá ẹ. ẹ wá o ọjọ́ òlẹ̀ sọ̀pá ní tẹ̀sán náà. ẹ fún ní ṣá ọlá máa ní. mo dárò. mo fi Ọlọ́run bẹ̀ jọ nítorí Ọlọ́run tó bá ti rí Kọ́lá ṣàṣọ fún pé kó bá mi fún ẹ ní Facebook mi tó wà lọ́wọ́ ẹ̀ azin gp ti ń sunkún ọ̀rẹ́ di ìyá yìí mi. báńkì ti dé o. máa wo akọni o ó bá ń gbọ́ mi ti pọ̀ gbogbo swag ọ̀rẹ́ kí ló wí ah, o ti ń tún ìfún. Afara. Awa okay. okay. Hello. Anyway, isi tí Banji ti dé, bàyá wọn pé movement ẹ máa change. Mm. Mm, ṣáà jẹ́ ká mọ̀ tó bá ṣe máa jẹ́ ibi tá a bá sì máa rí ẹ. Ẹ pè mí, anyway tí n bá wà máa sọ fún. All right, take care. Jọ́ nítorí ọlọ́mọ, má gbàgbé nǹkan tí mo ní kó bá mi sọ fún Kọ́lá. Jọ́ mi kú mi gbé mi dáràn ọmọ olódùn báyìí ọmọ ifá yìí. bàjẹ́ ètò àlẹ́gbẹ̀ẹ́ yẹn bí o. àsìn ló dùn gan. wo ye shake ẹ wo ṣe shake. báàjì báàjì bíjè tó prem. you can say that again. ọ̀rẹ́ mi tó le jù wo aṣẹ́ mi ṣọ́kà nígbà tó bá mú gbogbo owó ẹ̀ tí wọ́n gbà tán tára ẹ̀ balẹ̀ gbogbo tó fi ń ṣe léfò fáìbọ̀ ẹ̀ báyìí tó wà sí ara ẹ̀ á wá balẹ̀. nísòro ṣé ẹ̀ṣẹ̀ ni kíyàn tó láìka obìnrin ni kò ń mọtí kò ń mu sìgá má ṣáà láìkì nǹkan. gbogbo ẹ ni wọn ń ṣe gan ló máa ń yà mí lẹ́nu gbogbo ẹ ìwọ ìwọ kí ló yọ ẹ báyìí. omi ni <laughs> omi ni kù. máa tán rẹ. so what's up. àárín kíláàsì o gbólẹ́gbẹ̀gbà. kíláàsì o. philosophy ṣó wà ní. i no dey feel that cause jare even that lecturer mi ò like it at all wọ́n máa prove nǹkan tó right to wrong wọ́n á ní pé nǹkan tó wrong ó right kí ló ń jẹ́ bẹ́ẹ̀ o rí class ta ṣe ní last time ẹni tó tó ń sọ pé kó tó lè jẹ́ adarí ibì kan o láti jẹ́ philosopher rubbish assignment wa fún ẹ ló bà gbogbo ẹ jẹ́ that does God exist ṣọlọ́n wà ọmọ I no wan go deep inside that course o mi ò ṣe o so inú kan bí ẹni o kàn wò pé wò ṣe mọ́ ti ẹni bó tẹ̀ ní máa wá class ẹ hey Banji you a lost student and I don't know how you wanna go about love without philosophy. o mọ̀ pé ní philosophy nìkan náà ti ń kọ́ wa bá ṣe ń fi dúdú pè funfun. torí. ó lè mọ̀ pé nínú iṣẹ́ tá a fẹ́ ṣe yìí Bánjí a ní láti máa báwọn èèyàn pọn irọ́ wọn ré ká sọ dòótọ́ ah. ọ̀rọ̀ tí ò kún ká sọ pé ó kún ah. nítòkù díẹ̀ káàtó ń kọ́ ká bá àwọn ọmọ bá ṣe fẹ́ ṣe ó wá níwò fẹ́ ṣe philosophy èmi náà mò ń sọ̀rọ̀ tó ń yan bẹ́ẹ̀ o. mo ti sọ fún ẹ mi ò go deep inside that course tọ́wọ́ ṣàti fún mi chicken na. <laughs> di ti tó o ti tó kó tẹ má tẹ boost gp di ti tó. Mm, mo ti gbọ́ ṣe àdàbà kúrò mi. èyí ó gbúdọ̀ jọ ẹ̀. ẹ já lọ mama. azin ẹ ṣe. philosopher o ṣe o. <laughs> philosopher of our time. ìwà ló mọ o. i talk say i no dey do <laughs> na by force. ló ń bọ̀ jàre. john. ṣí ṣí ṣí ṣí wọlé. philosopher of our time. ń tọ́ láti sọ yẹ kan ṣé kìí ṣe pé ó ń sọ pé a fẹ́ ṣe test ní ah. state. èmi ò ní material kankan. o ní photocopy. ṣé mo ní rúùmù yẹn nínú rúùmù yìí tó dùn. Funky. Hello, sexy báwo ṣọ́ọ̀kì ǹjẹ́ ń bá ẹ sọ láti jọ nǹkan ṣe bá kan sí mi kọjá náà ah, mo ní èèyàn kan wọ́n mi sí ẹ ẹni tó fẹ́ rí ẹ wá kàn tẹ ẹ̀ fún lọ díẹ̀ wá kàn tẹ ẹ̀ mọ́ràn tó jẹ bí adúdú ni o bí apapa ni o àfin ni o abẹ́yìnbó nǹkan tẹ ẹ̀ kẹ́ ẹ̀ kó ah, dáná at least ọkùnrin ní ṣọlá mo ní kò sọ fún ẹni tó ń rán ẹ pẹ́ni tó ń rán ẹ sí kò dá ẹ lóhùn nígbà tẹ̀ tí wọ́n á kún gbọ̀ngàn lára wá wá rí ṣeré ẹn tó lè dúró dúró tó máa ń definitely is a big boy as <laughs> the biggest boy in town ni ó yẹ kó yẹ náà as in wọ́n yàn point me wọ́n bẹ point and kill as in wọ́n máa select kí lè mo fẹ́ lè mo fẹ́ wọ́n á dẹ̀ Arrange. kí wọ́n á arrange ẹ̀ wá fún wọn ah ọgbọ́n bóyá ìṣẹ̀lẹ̀ o. Sorry, absent john torí Ọlọ́run save me pẹ̀lú sorry ah kí ló kèmí àti point and kill. bí kò sọ ló ṣe tó èmi ò ní insurance tí mo máa ń sọ̀rọ̀ ẹ̀ fún ẹni lè ó tún ti dé lè ní pẹ̀lú bí adèlọ ṣe jẹ́ ẹnu iṣẹ́ tíáfà ó sọ fún mi pé èèyàn kan pè ní àbẹ̀yàn kan kò jọ kí ni ti tèmi pẹ̀lú yẹn mo lè ní kó lọ jíṣẹ́ fún pé mi ò ráyè tàbí kó wá bá mi fún rẹ̀ jọ o. Ross ah, igọ̀ lójú tì o bẹ́ẹ̀ ṣe dàgbà tó ìtẹ́ fáìn báyìí ẹnìkan wá rọ yín pé kẹwàá kò gbòòrò nígbà wàá sáré bọ̀ gbogbo nǹkan o mo rò pé kí èèyàn má bàa kó bàtà fẹ́ bẹ́ẹ̀ mo dẹ̀ gbọ́n bì kan mi mọ̀ bóyá rédíò ni àbí tẹlifíṣàn pé tí wọ́n bá kàwé yàn kí n gbọ́. Ah! ọ̀rọ̀ yìí ń wo mi ní ìjà ìgbé ìjà sílẹ̀. bọ́s ẹ má bínú mi mọ̀ pé ìyàwó yìí ni wọ́n fún. azrin pé máa wá every time kò ṣe kìíní kò ṣe kìíní azrin ọ̀rẹ́ ìṣú mi. are you serious? ó dẹ́ pé mi kí n dá sí. ọlọ́run ṣe. Mama, Ah, but sorrow. Open my boy ọkùnrin ní ọ̀tẹ̀ ni bọ̀bọ́ yẹn ti kọjá boundary ẹ jẹ́ ká strike kí o gbọ́n nǹkan tó ń rùn kó tán lẹ̀. baba support i strongly support baba that guy take me wash am for public where boy dey see me he take me dey wash am even though we say the code wey say me no use for school for now baba we need to be seven section seven baba yẹn ti jẹ mi kú. shut up i suppose burst am shut up ordinary two man. You might have found me that I had for school. Keep quiet and shut up. Hey. Decree 7, Section 7. I'm pé nǹkan tá a gbọ́dọ̀ ṣe by ọba yẹn Mama, ni. Wọ́n one more, okay? Why are you talking like that? She's just being a woman. Nǹkan tó ṣì máa ṣe gbẹ̀yìn ni. Now. <laughs> kò sẹ́ni kan tó wà romantic lẹ́yìn guys ṣá see issue of the heart like this um, it's um, a gradual process díẹ̀ díẹ̀ ni obìnrin ò kí ń sọ yes lẹ́nìkan náà i'm sure she to do ẹ̀wọ̀n hmm? Is easy does it Is easy does it <laughs> know a little lọ́rẹ̀ lọ́kọ́ ṣe máa yá gbẹ̀yìn. 我英語我英語有嘅，我哋唔介意。So this is the thing, I try to find um, share it everywhere, left, right, center. All these things can be seen. No, anywhere I can support, you, I will, I will try my best. Yeah, yeah. You see.

childhood childhood friend mi ni Fúnkẹ́ o as in láti kékeré primary school secondary school and we're still together. o ti rojú for faculty. Um, o oh, likely but would you like to sign to my lover? bá. kò <laughs> ní rẹ bọ́ọ̀dì ẹ̀yà. popular jigo Okay, ọsàn náà. ok o popular jigo ló nǹkan tá a máa rí ẹ sí náà nìyẹn. ọwọ́ yẹn bá ń jí àwọn nílé ìṣù iṣẹ́ ìyàwó mi o ah. she's my sister from another mother different ah. from mothers. all right um, baba lẹ́tà kúrò onírẹ̀ bọ́ọ̀dì ẹ̀yìn àmì. ṣé àwọlé. Africa, wà ń bí o baba ayé dẹ̀ pọ̀ cause Africa, fẹ̀. baba ọmọ. Ọmọ létí nǹkan tá a sọ ti o, kí wọ́n lọ gbà yìí. Nínú nínú kò sí wàhálà. A lè lọ ṣe gbogbo wàhálà yìí lọ́sìn. serious at all ṣá. but really fúnkẹ́ gbogbo nǹkan tó ń sọ ó ti yé mi sẹ́ ah ẹni mo ti understand fíṣù àtẹnumọ́ rẹ̀ má bàa jóná náà ni. má bàa jóná gangan ni bí mo fẹ́ nìyẹn. ṣòro nǹkan tí mo cherish jù láyé ni kí irú èèyàn tó ń ṣe nǹkan tó dáa ẹ́ tèmi ò dẹ̀ ní opportunity láti ṣe wọ́n máa support ẹni náà to the last ni. ṣé dẹ́rí that's the only good attitude tó ní o comparison yẹn mo ṣiṣẹ́ wà pẹ̀lú ẹ̀ òun dẹ̀ ló dáa jù for real òun ló dáa jù. sori d1 àti Africa wọ́n ní good plan fún school yìí wọ́n dẹ̀ máa support wọn to the last ni. ọlọ́adé rẹ̀ lọ́wọ́ ọlọ́run rẹ̀ àwọn náà lọ́wọ́ kò school yìí really need wọn kò ṣọwọ́ tá a wà yìí a need wọn bàjẹ́. ó necessary gidigidi gidi gan ni. ní ìwà màlá. ibo ló dà. o fẹ́rẹ̀ Dr. Fajemi sí. dọ o sọ fún mi tẹ́lẹ̀ náà. o tún gbọ́ náà nìyẹn kó o pè mí tó bá délé. àwọn ni kò lọ rí o. pè mí o. all right now. okay. I don't think I've seen this face anywhere before. Well, it happens a lot. Well, you don't know me. Hmm? But I know you very well. Okay? Now, straight up, I have two messages for you from the high place. now, <laughs> you see that girl you move around campus with? We don't want to see you with her anymore. Whatever you have with her ends now. Two, whatever affiliations you have with the SUG, whatever business you have with them, stop it now. Okay? looking good. mẹ́tàlá yín kò lè tú irun kan lára mi and forget ẹ̀ wọ̀nyẹn ready láti fẹ́ any one of you guys ṣé gbọ́. alright no problem. Banji, Banji, Banji, Banji. Hello, boss. Done. All right. àwọn èèyàn tó ń kọ nípa ìwàbàjẹ́ àwọn ọmọ ẹgbẹ́ òkú bóyá táwọn èèyàn náà bá rùn tó bá wọ́n dẹ́kun ìwàbàjẹ́ wọ́n wọ́n ìwàbàjẹ́ wọn sílẹ̀. òbírí hmm. lẹ́sìn èèyàn ló ń jẹ́ bẹ́ẹ̀ o kó máa ṣọ̀kan tó bá sọ ń gbà ìrẹ̀lẹ̀. èmi lọ́sàn-án ti ṣe èmi kan ti ń lọ sórí tó bá sà nígbà tó jẹ́ pé mo sọ pé ọmọ mo nífẹ̀ẹ́ rẹ̀ ǹjẹ́ ìbá ti roko sí òun ni wọ́n fẹ́ máa roko sí ṣé ọmọ tó ń nu kápọ́ọ̀sì ni ó ṣe mọ́ mi ọmọ kọ́ ló yapa lọ́ọ̀ mi. Ah, ah. kí ni. wo májèntọ́ jẹ ọmọ yìí gan gan gan gan gan gan gan gan ló ń mi fẹ́ kí ni ọmọ tó jẹ́ pé mo ní mojú sọ láti inú kíláàsì tó jẹ́ pé ní ṣe bí kí ni mo ní jù sí láti mojú bára wa sọ pé kí nǹkan kó ká wọn lọ́wọ́. bọ́ọ̀ ni pẹ̀lẹ́ mo kú ọjẹ́ mo gbádùn ẹ̀gàn ọlọ́run <laughs> ó dùn jù yàyà ló kọ mi ó kàn wù mí kémi àti ẹjọ́ máa ṣe rí ọwọ́ <laughs> kémi àti ẹjọ́ ká kúra wa jẹ ká lọ́ra wa mọ́ ká kọ́ <laughs> ká jọ dárapọ̀ mọ́ra wa ó yí ọgẹ́tì ẹ̀. <laughs> mo fẹ́ fẹ́ ọ o tún wà fún pupa jọ̀yà níyì mọ́ mi. <laughs> Hello. Eh? What are you trying to say? Can you speak English? Uh, uh, um, uh, uh, me, I don't, I don't hear, I don't hear English much. I don't. I can't speak Yoruba either. Eh? Yeah, I'm going to yẹkínì yẹkínì ṣé tèmi. mọ bọ bí mọ bọ ó dàbí pé ọ̀rọ̀ tani bàbá mọ bọ bàbá náà ní padà parí ẹ o èbó ìní bóyá kẹjọ sọ wá fún mi lábọ ṣe bá tó bá bá dé. sọtàn ṣe bá sọ fún ọ ní ìsìnlẹ̀ kan ṣe kó ń bẹ ni tó lè ṣe ó mọ ṣe tí ò tó tó ṣe. ẹ má bínú jàre ọlọ́mọbìnrin olórí burúkú ni mo mọ̀ kí yóò ti ṣe tí ó dùn yìí ẹ bínú àṣìṣì. Asisi. Me. Hi. <laughs> before, before. See. <laughs> you. <laughs> like, like, uh, you. Tele, tele, tele, tele. Uh, uh, call well, oh, no, no, like you. Sorry, uh, what? he, he, he ṣe eh, láyà mo ní ah, láíláí ní yù àmì ah, o <laughs> eh, láyì ṣe marry you mo ní no ṣe <laughs> me before ṣe <laughs> me I dey call I call me ṣe. You mean you want to marry me? He, no, me, he. Him? Uh, With the tribal mask. Uh, uh. Eh, Ibadan bended. Eh, sorry. Eh, madam. Mọ́mì. Ah, Àti yanjú ẹ̀. Ṣé kò bu mi sá? Ah, ọmọ ìmọ̀ràn sọ gan o. Mi ò mọ gbogbo òyìnbó tó bẹ̀rẹ̀. O bá ti jẹ́ mú láti ilẹ̀. Torí bó ṣe kọ́kọ́ bẹ̀rẹ̀ ìbò yìí. Ó kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní sọ tí èsì ara rẹ̀ lórí ọ̀rọ̀ rẹ̀. Ó lóò dáa. Ó lóò dáa. Ó lóò dáa. Ó ah, lóò kọlà. Ó lóò àfẹn tó gbé láṣẹ kẹ̀lú ìwé 2B olóòtún mọ̀wé olóòtún dùn rí ah, mo wá ní ṣe ọ̀rẹ́ mi náà ló wá ń yọ èébú ara sí làbá kí ló ṣe tó tó bá. tèmi náà ni ń fi ń dára bá. Ah, kódà gan ló jọ èrè kan tí ń bẹ lé sí ẹ tí a kọ là sílẹ̀ kẹfẹ́ mọ́ ní ah, ọ̀rọ̀ ipò. ṣé kò sá buya níyì. a kò buya níyì ọlọ́run jẹ́ kó rántí buya níyì. ìyẹn ló lè ló lè ya wèrè. nígbà tó wá sọ gbogbo ẹ lọ́tọ́ wá ní pé èmi o òun tẹ̀ fẹ́ bẹ́ẹ̀ mi ṣe dúró dáadáa tí mo mọ èèbó sọ ẹ̀ mo ní ọlọ́run ni kí ló wá lóun fẹ́ oníkèmí wàá rò lálẹ́. má lọ rí irú àwọn ọba yẹn sọmọ kéèyàn lè lọ rí ọmọ òsínwó ni ọmọ tẹ pé pàǹtí ẹwà nu kámpọ́sì kámpọ́sì wa ni já lọ́jọ́ ọmọ lọ rí. ṣé bó ti padà tẹ tó ṣe tó ṣe fìlà bí ẹnu ẹ̀rọ nígbà tí mo ń sọ̀rọ̀ mo ní kó mọ́mú yẹn olóhùn sọ́tà. ẹ̀gbọ́n bí yẹn. tó sì sọ̀hún I need a lesson. Lesson? Fún kí ni ẹ? Orí pèrè àgọ́ wo ni? Tó bá dán àwọn kàtà tẹ́tí ẹ ṣe. Ẹ ṣáàjú ìwé lọ́wọ́ mi náà, èmi ní kíláàsì sísẹ. Ẹ́ẹ̀s, ọlọ́gbẹ̀ni, ṣé o máa gbọ́ tèmi? Àwa ò ní lẹ́kṣọ̀ ta fẹ́ rí ṣe bàbá. Tó bá pẹ́ kó tó tẹ̀lé wá Yeah, today, let's go. Mm. Yes. Today, my friend. like any other person ó kàn sọ pé ọ̀pọ̀ yìí pẹ̀lú gbogbo now. ṣọ̀tì náà fún mi tó ń ṣe àyíká àtàwọn máa parí ilé lọ lọ́wọ́ sọ́sà jùlọ wà ó náà wípé yìí but anyway ìlú wa gba àṣìṣe. wọ́n get test to the ìgbàlódé. wọ́n ní àdúgbò ìṣẹ̀lẹ̀ tí rẹ̀ bá 爸爸。 comrade o supreme comrade o woworiwo lalaturuku in the midst of happiness. you are all ninety-nine you are all made in Africa. The Estaki Kilopa Lakados Lakadis is black and Jew. That is to say, all I am carried via the old Gala Gala to congratulate their down. Ẹnu àgbàlagbà ní kíni. Ọ̀rọ̀ Unity. In diversity by their fingers and their carabiners. joke na joke. things fall apart. may you all work and never complain. Nini Awaila and Waila Akokoye. The word transformation is Gegere Lakados. Kerry that is to say the number one transformation throughout the whole Galagala oh, is on via photocopy via reality via fiction you can all decode at this time amati education that that didiringa is going to be hyperfriki hyper left all i am intending to sambaliwire to be Comradium at large. Hallelujah. To go and apply this in Concord. That Comradium and secret organization, they are two parallel lines that can never meet. Comradium is to promote the sociocultural heritage of Africa. And the activities of the club has always been done in the open never in the I.T. And wherever the club exists, it has always been a registered organization on that campus. So for any akilapa akilese that decided to go by the way of that in Konkoro I cannot be close now. Let them remember that Mele. Ìyá mélé ṣe So praying comrade. Let us. Obodi náà. In fact. Stop. Stop. Ṣé pé tí wọ́n lárí blé wọ variability? Ẹgbẹ́ wa tàn eh, eh, wá. Sky Foja. I say they are very thick. Sísìn ẹ̀mẹ́. Ẹ̀yin wọ́n ra ní láti stop. kílè ìbéèrè ìbẹ ah inú ilé mi wọ́n ṣe scatter ọmọ nílé mi ta ló wá lè dánwó ilé ìwò. pa àwọn kí nìkan tó kọ́ pa àwọn pípì. ọ̀rọ̀ tó máa ń kọ́ náà ni mo ní kẹ́lẹ́kùn ikú wọn paramọ́ lógin ti dé ẹ̀yẹ́ ká máa sọ fún wọn náà wọ́n paramọ́ kọ́ clear. sọjí sọ fẹ́ kí fẹ́ jẹ́ sùn mọ́ mo ní kó stop láti máa kọ́ nǹkan pẹ̀lú àwọn pípì máa kọ́ nǹkan pa àwọn mọ́ wo wo wo wo wo jẹ́ sọ kọ́kọ́ fún ẹ láti èní lọ láti òní lọ má ever ever ever kò sọ pé fẹ́ ronú láti kọ́ nǹkan pa àwọn mọ́ and again first one yẹn o the second one is jọ̀ọ́ tó bá ti ń rìn máa fura má dárìn tó bá dẹ̀ ti ń rìn tó bá ti ń gbúrò pé bóyá èèyàn nìkan ò ń gbúrò ẹsẹ̀ tẹ ẹsẹ̀ mọ́rin ẹ̀ kò rìn nípa jẹ́ má dárìn o jọ mo fi ọlọ́run bẹ́ẹ̀ o tí mo bá dẹ̀ bá ẹ sọ̀rọ̀ tó bá lòdì bó máa fojú ẹ̀sùn mọ́ mi dá sọ. kí ló máa ń ṣe ẹ náà ṣé ìwọ nìkan kan ló wọ́n máa jẹ́ journalist ni ṣé ìwọ nìkan ni mo ní kó má kàn kọ pẹ̀lú àwọn pípín àbí ṣé ìkùnkùn táwọn fa ṣe kò Idiot. Ti Where you dey? Africa. Where you dey now? Eh, I dey, I dey, but I wan yarn you something. Where you dey? Mo máa wá bẹ̀rẹ̀ sí mo fi hàn ẹ́ Okay, okay, okay. Eh, no long thing, No long thing now. Okay. It's bá ti kú class, máa gbé. Kí tó máa tẹ̀síwájú fún iṣẹ́ tí a ní lónìí? Ta ló lè sọ fún mi ibi tí a bá ẹ̀kọ́ wa tí a ṣe gbẹ̀yìn dé? Ìwọ bí a ṣe ń fa àròkọ ránṣẹ́ lílo àtìtúmọ̀ rẹ̀ àti ohun tí àròkọ kọ̀ọ̀kan jẹ́. ó gbà ó ṣe bí a ṣe ń fa àròkọ ránṣẹ́ lílo àròkọ àti ìtumọ̀ àròkọ ṣùgbọ́n lónìí a ò ní sọ̀rọ̀ lórí àròkọ ohun tí a fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ ó ní àtúnyẹ̀wò ẹ̀kọ́. E tí gbogbo àbá gbàgbé àsìkò ìdánwò wa ó kù rèbete bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. bẹ́ẹ̀ ni. irú fáwẹ́lì mélòó ló wà. ìwọ a ní irú fáwẹ́lì méjì a ní àrùn mú pé. ṣe ta ló mọ ìkejì ìwọ. fáwẹ́lì àìrán mú fáwẹ́lì àrùn mú àti àìrán mú ẹ ṣe ta ló lè sọ fún mi iye fáwẹ́lì tí a ní nínú ọ̀rọ̀ Yorùbá. Ìwọ. Fáwẹ́lì mẹ́fà ni. Ṣọ́gbà. Ó ṣì í o. Ó ṣì í. Ta ló lè mọ̀ dáadáa tó lè sọ? Ìwọ. Fáwẹ́lì méje péré. Fáwẹ́lì méje. Ó gbà. Fáwẹ́lì méje la ní nínú èdè Yorùbá fáwẹ́lì yìí ta ló lè sọ fáwẹ́lì yìí kọ̀ọ̀kan tí ó lè pè fún mi. ìwọ. a máa ń gbọ́ ha he he i o ọ húù ó tún wà báyìí ká tún lè lò báyìí ké ká tún mú ní ya ye yẹ yi yo yọ yú. ó gba ahẹ́hẹ́ ọ̀hún lónìí ohun tí a tún fẹ́ ṣiṣẹ́ lé lórí ó ní nípa àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá nínú àṣà àti ìṣe wa láti ní ìjálá ọdẹ ìyẹ̀rẹ̀ ifá ẹfún ìyàwó ewì kíké àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n ohun tí a fẹ́ ṣiṣẹ́ lé lórí lásìkò yìí ó ní ewì àti ẹkún ìyàwó talẹ̀ tó lè kéwì fún mi níbí láàrin ìwọ. orí mi àpérè o orí mi àpésìrì o orí là bá máa bọ àbá foríṣà sílẹ̀. jókòó jókòó jókòó. ẹ jọ ṣé ewì ló ń kéye àbíkíni bóyá ewì ni o bóyá ẹsà ni o bóyá àmọ́ o ò kéwì ẹ jẹ́ ká lọ sórí ẹkún ìyàwó ta ló lè sun ẹkún ìyàwó ní dáadáa. ìwọ. tí wọ́n bá ti di ẹrù ìyàwó tán tí ìyàwó ti ń lórí ọkọ àbí. ẹkún ìyàwó. náà ni mo sọ wọ́n kàn wọ́n bẹ̀rẹ̀ báyìí pé ìgbéyàwó ìgbéyàwó ìgbéyàwó ìgbéyàwó ojú mi ò tẹ́rí máa wọ ọmọ jẹ́jẹ́ ìgbéyàwó. Bàbá ìyàwó ṣàdúrà ọmọ ó kéré ẹkún ayọ̀ ni bàbá sùn ó kéré. yàyà. yàyà ẹkún ìyàwó tìlú wo ló ń sùn. tìlú ọ̀dọ̀ wa sà. ọ̀dọ̀ yín Yorùbá ni ìwọ. ọmọ Ọ̀yọ́ ni mí. Ọ̀yọ́ bàdà àràmúdà jókòó bàdà àràmúdà ni ẹkún ìyàwó. ẹ wo ẹ jẹ́ ká tẹ̀síwájú nípa àtúnyẹ̀wò ti ìyàwó. ẹ̀yin gẹ́gẹ́ ìlú ọ̀run iṣẹ́ ẹgbẹ́ fún kọ́tà àwọn ọjọ́ máa ṣe lálẹ́ yìí. àṣọ ah, àgbọ̀dọ̀ ah, wà bẹ́ẹ̀ náà gbogbo department lè ti ṣe freshers night o tó lórí tí àwọn ọjà máa fi wá gbẹdẹ yìí yémi náà. ṣé mo kọ́ máa ṣe play ní alẹ́ freshers night wọn and àwọn rehearsals tá a máa ń ṣe òun ló máa ń jẹ́ ká pẹ́ ẹ tún mọ̀ pé alẹ́ ìjọ ìlọ́mọ initiate wa. initiation ṣé ẹgbẹ́ òkùnkùn ní í ni. ṣé curtis ni í ni. rárá o kò tiẹ̀ ní kò tó ṣe pẹ̀lú ẹgbẹ́ òkùnkùn rárá kò sí ọ̀rọ̀ pé ìmùlẹ̀ kankan wà bẹ́ẹ̀ initiation yìí ó máa ń dàbí pọ́ fi welcome wá sínú world of theatre ni kò kì í ṣe pé ìkan tó máa ṣe ní kọ̀ọ̀rọ̀ or something like that gbogbo èèyàn ló máa wà ń bẹ even ọmọ invite àwọn guest actors gan wọ́n máa wà ń bẹ yes now wọ́n tún máa ń gbàdúrà tó kò ṣe pé ọ̀rọ̀ ìmùlẹ̀ kankan wà ń bẹ ìkò ní kankan ṣe pẹ̀lú cultist at all tẹ́ bá dẹ̀ wá ẹ máa enjoy ara yín gan. okay don't worry we'll be there. àwọn ọmọ rẹ láti wọn bẹ́ẹ̀ náà ní àyè ní ìṣe àyè ní ìṣe. all right okay so ṣé ká máa lọ a máa rí yín o oúnjẹ yín o oúnjẹ yín o oúnjẹ yín o oúnjẹ tí kàkọ́ àkọ́kọ́ kọ́kọ́ jẹ o oúnjẹ yín o. olúwa mi o omi yín o omi yín o. kalẹ̀ bí irun jẹ́ kó drop ẹsẹ̀ mi ni. ẹ jọ ẹ bá gbé ẹni sùn. ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ṣẹlẹ̀ tá a ti gbé kúrò láìsí máa fẹ́ kẹ́ mi kúrò máa ṣọ́ra yín gidi gan because sukùn gbówó gan lọ́wọ́ yìí ọ̀pá nínú ẹ̀ ni. ọlọ́wọ́ àkóso kàkà kéwé àgbà àwọn bíbí ìdẹ ṣe máa ó kàn lé sí i. in fact mi ò tiẹ̀ mọ nǹkan tí mo lè sọ mọ́ àmọ́ kíní kan ló dá mi lójú ẹgbẹ̀rún sáwọn wọn lè sáwọn lọ́wọ́ bá lọ́wọ́ kedere báyìí lọ́lọ́ máa fojú wọn lẹ́yọ kọ̀ọ̀kan. àmín um, ojú tó pàkan rẹ gbogbo alẹ́ jíjọ ń pa o ibo dídí wọn fẹ́ wà báyìí. áfíríkà sọ̀rọ̀ náà. àní mo ti pe bọ́ọ̀lù mo ti pe nọ́mbà ẹ̀kíní mo pe kejì kò sí kankan tó ń lọ wẹ́ẹ̀dì wọn kò dé. ọmọ bọ̀ mo ò leave wẹ́ẹ̀dì wọn kò dé mo ò leave that one ẹ jẹ́ ká fún ìyẹn lẹ́ẹ̀ wetin be our next line of action yín lè ka sọ̀rọ̀ pa ẹ̀ ẹ má jẹ́ ká jókòó tẹ̀tẹ̀ rẹ̀ kí la fẹ́ ṣe what is next please nǹkan tẹ̀ ká discuss yẹn. Africa ó ti ṣẹlẹ̀ o bàbá ó ti ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ ó ti pàtí wà. Ah, ó ń rìn náà ó ń rìn náà ẹ o. yé. oh my god. olùsílẹ̀ ah for my eye. ah, ah. <laughs> I'll be rú bá ọ̀gbun no so strategy kan fẹ́ ló fún wa ni. wọ́n fẹ́ fi ilé wọ́n fẹ́ fi ilé ìwé kí wa ni. strategy bí báwo bàbá strategy bí báwo ṣe báṣọ títí wà wọ̀ lánàá lélẹ̀ aṣọ tó hàn tẹ́jẹ̀ ń kọ́nà ẹ̀ tó tó tó òun lélẹ̀ yìí ni i fear for myself now. Ah, irọ́ ni. aṣọdá ẹ lójú. Ah, ah, aṣọdá mi lójú. i see am bàbá Africa. ọmọ nǹkan tó ṣẹlẹ̀ ṣẹlẹ̀ mú adébẹ̀. màkàwá ẹ̀ ó yá ìrìn àbàbà bá fẹ́ sáré. ọjà ọjà ọjà. ọjà ọlọ́wọ́ ọba ètò ìṣẹ́fún mi yóò dáa kọjá ah, eh, ó ṣe jẹ́ mi nínú àdánwò báyìí tó sí mo tó sí mi. ẹ̀yin abiyamọ ọ̀rọ̀ ìkúnlẹ̀ abiyamọ ìkúnlẹ̀ abiyamọ ọmọ méjì lẹ́ẹ̀kan ṣoṣo. Ah! Now I'm supposed to be pushing up ó ṣe wá jásìkò tó yẹ kí n jókòó kí n máa jẹ ọ nínú ẹlẹ́yìí wọ́n ṣẹlẹ̀ ah! ọ̀rọ̀ ẹ máa bí léèrè kí ló ṣe mí kí ló ṣe mí fọlọ́ wò ó. Ṣé yìí mo máa kẹ́kọ̀ọ́?

Ajá wọ́n ah, jẹ́ bá ọjọ́.

ruthless Nigerian student. Hey! Ruthless Nigerian student. Hey! Ruthless Nigerian student. Hey! Ẹ má ronú jù. Ẹ dẹ̀ má bàrà jẹ́ jù. Nǹkan tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ o. Ẹ ká gbà pé àwọn ọlọ́run. Wọ́n kàn fẹ́ fẹ́ lè distract wa nìyẹn mi fẹ́ jẹ́ kẹ́ jẹ́ kí nǹkan tó ṣẹlẹ̀ kó intimidate ní gbogbo nǹkan tá a la fẹ́ ṣe ní campus mi ò fẹ́ jẹ́ kẹ́ jẹ́ kí nǹkan tó ṣẹlẹ̀ kó stop yìí mi ò fẹ́ jẹ́ kẹ́ bẹ̀rù ẹ má fòyà ẹ múra àjọ máa wà wọ́ọ̀bà jẹ́ gbogbo ẹgbẹ́ ọmọ ẹgbẹ́ òkùnkùn nínú ọgbà yìí eléyìí tó ṣe yóò lè tiwa lọ́wọ́ irọ́ náà pa àlejò máa fọ́ àdìyẹ àtọmọ ẹ̀kọ́ tó bí owó ló dé sí ìdílé sílẹ̀. Oh! Eh, ah. ẹ ẹ sà ẹ sì ni sà ẹ sà ẹ sà ẹ ra sà. ẹ ẹ ẹ jọ mo fẹ́ eh. béèrè àwọn ìbéèrè eh. kan. kódà gan sisi wá yín dé inú ọ́fíìsì yín lọ bá a ṣe dé inú ọ́fíìsì wọn lẹ́yìn lẹ́ ń lọ lábá bẹ̀rẹ̀ sí nílé yín pàápàá kábọ̀ wá. èmi náà lẹ kí lẹ fẹ́. mo fẹ́ béèrè pé lẹ́yìn èdè Yorùbá tẹ̀yìn kọ́ wa onìkan náà ni mo yé wa dáadáa àwọn iṣẹ́ yòókù tí wọ́n fi èdè Ìgbò kọ kí ló tẹ̀ Ah, ẹ bá bá wọn sọ̀rọ̀ kí wọ́n yí gbogbo náà sí Yorùbá kó ba lè máa yé wa déédéé. ẹ ẹ láfikún ọ̀rọ̀ ṣẹrí lẹ́yìn Yorùbá language sí wọn ah, òun láti mọ láti mọ sarajọ láti mọ ṣe béèyàn gidi. àwọn dàbí ẹnu tá mọ ọ̀rọ̀ bí òwe. ṣùgbọ́n ṣe rí àwọn languages òkú languages òun tí wọ́n ti ń kọ́ wa ń ṣe ládẹnu lẹ̀ báyìí láwọn wò àfi ah. bí odi bí olúndùn. kí ètò yẹ kó rí bẹ́ẹ̀. o ṣèbí mo ti sọ fún yín pé kẹ́ lọ ṣe Yorùbá ẹni lọ o ẹ̀yin ò ṣe o ẹlẹ́yin ò ṣe o oyún Ògúndé ìyá yín e o ẹ̀yin ni Ògúndé fi ṣàrólé o kíní kan o ẹ̀wò ẹ̀wò ká má parọ́ tanra wa jẹ kò sábùjá lọ́rùn ọ̀pẹ àbí òye yín èdè èbó tí wọ́n fi ń kọ yín yẹn náà ni wọ́n máa fi kọ yín o. ẹ̀wẹ̀ ìbò tó bá jẹ́ pé elédè èbó ni Yorùbá a lè pàṣẹ o a lè pàṣẹ o. ó tọ̀rọ̀ ló sọ. àwọn ẹ̀ fi Yorùbá kọ́ wa gan gbogbo ẹ̀ náà kọ́ náà ní iye wa. wọ́n ní àfàmìsí eh. nǹkan gbogbo ẹ̀ náà kọ́nà lè fàmìsí ká sọ̀rọ̀ lọ pé àwọn ìjọ tó fèdè èkó kọ wà wọ́n ìbọn náà wọ́n mọ̀ ń lọ́pọ̀ ni eh. wọ́n mọ̀ ń lọ́pọ̀ sóṣèlú. kò pé dandan àbó pé dandan ni ṣèbí ọ̀nà road one lẹ́gbà wa. Eh, wọn ò tí ì gbé gidi. nígbà bá kó gbogbo fàtáyì fàtáyì fàtáyì fàtáyì tẹ kó jọ tó kúnnú àgbo yín tán ẹ̀yin ẹ ṣàrọ̀ra máa mú lọlé wọ́ọ́rọ́ kí ẹ má ṣe wàhálà kankan àbí òye yín ló bá tán ọlọ́wọ́ ṣàánú yín àbí òye yín ẹ má jà ní lọ́kẹ̀ èmi ò lọ ní ìlọ mo fẹ́ lọ kọ́ àwọn ọmọ tí orí wọn pé ni. bẹ́ẹ̀ ju ti wa lọ ju ti wa lọ sà. ẹ wo wa kí ni kí ni ìtumọ̀ bàtà yìí. ft ft. Mm football. ft tó wà làgùdà ṣé o mọ̀ ó ń bí meanful question ṣé o mọ̀ pé kéèyàn fẹ́ẹ̀lì fatai ni máa wá ft lọ àgùdà. fẹ́ẹ̀lì fatai. ẹ ẹ òní fẹ́ẹ̀lì kéèyàn kó fẹ́ẹ̀lì jọ sẹ́gbẹ̀ẹ́ kan nínú àpò wọn náà. Ah, akankan. ẹ jọ ìbọn jọ níbo ni faculty of art wà. ọ ọ faculty of ẹ ẹ tí débẹ̀ sẹ́ni tẹ́ bá ti nà já báyìí ní sẹ́rọ̀ kàdà ẹ gbọ́ kàdà ẹ ti rí ní buka lẹ́gbẹ̀ẹ́ kan ibẹ̀ ni. ok ní ibẹ̀ yà. Hmm, ẹ lọ báyìí ẹ lọ báyìí ṣùgbọ́n ọlọ́gbẹ̀ẹ́ ni. ṣébi tó ọmọkùnrin béèrè náà ṣé ṣé kò yàtọ̀ síra wọn ni. ó yàtọ̀ bí ibo ṣé wò mọ́ lòun béèrè kíní búkà tí wọ́n ti ń tó ń jẹ ṣé wò mọ́ búkà tí wọ́n ti ń tó ń jẹ. pàkọ́ ti ṣe wá ti papọ̀ mọ́ búkà ní olóúnjẹ lórúkọ ń béèrè àbó lọ́pọ̀ lọ́nu. àti pé sórí pé ẹlẹ́gbọ́n ìmọ̀ ti lọ́nu wọn ní lọ kí ni mi tẹ mo bẹ sukuu yìí bẹ yọ lẹ́mìí. kò lè yọ lẹ́mìí rẹ jà kí ni yọ lẹ́mìí rẹ bẹ. ọmọ ọpọta lè dá ní pípé yẹ ká ra Kini téèpù rìkọ̀dà. kámọ́ fi rìkọ́dù ohun. kámọ́ wá gbé lọ ilé mọ́ bá tó. sórí ẹlẹ́gbọ̀n tó kọjá ní ìsìn oní solúsàn sọ̀rọ̀ wa tó ń dábàá ti lè ní lẹ́gbẹ̀ẹ́ báyìí sórí bárọ̀ ni ọ̀gá wálé ni torí kò yóò ní sinmi ogún lọ. ó ti padà sẹ́yìn. kí lè rí sí ọ̀rọ̀ tí school management sọ yẹn. ọ̀rọ̀ gidi lọ sọ kọ́lọ̀n ká jáde kí courage wá níbi. wáyé tí courage wá òṣèlú ìgbìyànjú olóyè wá sílẹ̀ ọlọ́run ló yàn wá. exactly kò dẹ̀ sí ilé tó mú láti bá kọ torí ẹ̀rọ ṣe ń pẹ̀lú akọni gbogbo ibi dẹ̀ ní ayé yìí gbogbo ibi kíbi pátápátá ogun ni. bẹ́ẹ̀ni ogun ni o ẹni tó bá lè já àdá ṣẹ́gun ó la máa mọ̀ lákìí. mi now why now ẹ bá ti sọ fún mi now why why kí n máa gbé sọ bí lọ́dẹ áfíríkà ó máa ń dín down the road kò sẹ́ni tó mọ̀ kó ṣe wà láyé àwọn pípì náà máa ń lé obituary ẹ̀ tó hàǹkì aṣọ ẹ̀ sí cross tẹ́jẹ̀ nǹkan bẹ́ẹ̀ a lè believe kò ṣì máa wà láyé náà òun láti tẹ kàánú ṣe ni akọni náà láti máa ṣe sùn. D1. Legacy. Jacob. Legacy. Why now? You will not break these news like this. Why you dey talk to me like na me cast? I no take no say you never know. Eh? Ah, na married for take tell her this thing. I just scatter everything. Eh, no follow am. No follow am. Ah. Mommy, why? No, no, no, no, no, no. I might be. Ẹ kàn sùn. Kí Ben jẹ́ kí wọ́n sùn. Bẹ́ẹ̀ni. But doctor, ṣé pé kò sí nǹkan kan tó ṣe mọ́ mi? Kò sí problem, wọ́n wà òkè. Káṣá máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé kò dé báyìí lọ. Àti arákùnrin kan pé lọ́run kò ṣe sábà bí tí ó gbé wọn So wọ́n wà òkè níta fún wọn ló jẹ́ kí wọ́n bọ̀ ẹ́ ẹ máa ní láti padà wá wọ́n ní láti rẹ́sítì dáadáa tẹ́ bá máa fi padà wá yẹn ìgbà yẹn wá ti jí ẹ lè jọ sọ̀rọ̀. no sin na gan èmi máa kọ rìpọ́ọ̀tì. Eh. Joanna kò lè rẹ bọ́ọ̀dì. láìláì tó kàn máa ń dùn mí láti eh. máa kàn fọkàn pé bóyá bí nǹkan. ló má rí rosé àníkù má rò ó ń bọ̀ ni. àrùn sàn lò. olóúnjẹ. Adédọ̀dọ̀wọ́ mi. Ẹ sà, ẹ ẹ sà, ẹ má wọrí àti san, àti san owó yín. Ẹ san owó mi. Màmá, two hundred naira tó kù jẹ́ tiwa, òun la ní kẹ́mi san owó oúnjẹ tiwọn. Bàbá kò sí. Ẹ mọ̀ mí rí, ẹ ti san owó oúnjẹ mi kò ní ìka mọ̀ ìka tó san oúnjẹ yín bàbá. <laughs> ẹ̀yin náà ò sì dàgbà. àmín. ẹ ṣe ń dàgbà ń ṣe. àmín o. elédùà tó tó rẹ o. Hmm. òbúrú bẹ́ẹ̀ bá ṣe tán bẹ́ẹ̀ bá jẹun tán ẹ kàn sí mi ní bẹ́ẹ̀ bá ti jẹun tán ẹ kàn sí mi ní àyè. Mama, sound. Look. Mama. Alice. Ẹ ṣeun. Ojú pẹ́. Mo mọ̀ lóore o kúlúkúlú lọ́kàn mi kémi náà ò ṣe nǹkan fún yín hmm. elédùà ìbá rẹ o ẹ̀gbọ́n hmm. ọwọ́ àlàáfíà yín dà. ọwọ́ àlàáfíà. ẹni tí ó bá fún mi láṣọ òun náà kọ́kọ́ yẹn wò ó. ní ọ̀wọ́ àlàáfíà rẹ nù. ẹ mọ orí tẹ̀lé mi aṣọ alágẹmọ tálágẹmọ ní í ṣe ẹ̀mí bẹ́ẹ̀ aṣọ alágẹmọ alágẹmọ ní í ṣe. àlùpàídà wọ́n ṣàìwá dá aṣọ alágẹmọ tèmi padà fún mi ẹgbẹ bẹ́ẹ̀. àlùpàídà wọ́n ṣàwá dá aṣọ alágẹmọ tèmi padà fún mi. ẹ dájẹ ẹ tí mo fún yín hmm? àpáyọ là á pè é kí mo ti wí àpáyọ hmm. àpáyọ là á pè é. ọmọ bí gbogbo ẹ ṣe jẹ nìyẹn. Ah! Hmm? Kò dé wá wo oúnjẹ yẹn, mo fojú di bàbá yẹn kan. You don't see me, I don't like all this ìbílẹ̀ matter. Gbogbo àwọn ìbílẹ̀ things yẹn ni I like am. Ọmọ, ìwé ń jẹ́ lóòótọ́ fáwọn tó bá máa lílo ẹ̀. Na so. Ha! But, ṣọ̀jì. Dàpọ̀ náà ń. Agbé kúrò láàrin. Hmm? You know, say me say I miss my Maru, maru, maru, maru, maru, maru. Dibu, mo ṣe wájà standing on the fún yín pé kẹ́ raise bọ́bọ́ boy now. why is he still living? Come on. Kò yé I don't understand. Àpá bọ́bọ́ yìí náà. Ọ̀nà méjì láti dí pẹ̀lú wa ní ọ̀nà méjì confirmed. We murder this guy. I dey lie. Bàbá no be lie. Ṣé rí nǹkan tí òye mi ni pé èmi àti kúrú gangan lájọ gbàṣọ lọ́rùn lọ́wọ́. A dey make sure pé a jù sínú ọ̀rọ̀ ìdájú. Bó ṣe ń leave òye mi. Àgbọ̀nrín sí lọ́jọ́ kó òye. Ṣé ọjọ́ kó òye náà? Ó kàn sọ́jọ́ parí síwájú ni. Hmm sòye sòye kò lè tán ní aláǹtakùn tiwa ṣe you know what to do right? ẹ̀sùn hmm? Fajiri látàrí àná. Ajá àná. Black. Wetin you dey talk na guy na my pocket dey here now. Dey mad ni. You dey craze die Actually, o bá bọ̀ bọ̀ nípa No dey talk rubbish. You blind me since yesterday night. You blind me. Wait Na one for the first wait for you abi. Torí ẹ bí wọn bí ẹ na. Guy bá pẹ̀ jọ. Tell me support yourself. Wetin be your. Why you dey mad? Abúlé àwọn máa dey mad oh, you. Ó ṣèrè. Ó ṣèrè. Ó ṣèrè. Don't dey talk no dey beg me o oh? tó bá tó bá tó bá bá ẹ kí lè ń jà fún mi kí lè ń jà fún tó ti jáde ni àkọ́ ah, ń jàjà sí tó ń make sense ẹ dúró ṣe ti gbọ́ ṣe ti gbọ́ omi yóò dọ̀la kó tó jáde ẹ kàn waste time ara yín minister for information wetin concern you with this matter na ẹ àjọ ìjọ lè mú àjọ gbogbo ẹ ti mú àjọ wákàjọ ẹ ló dé. I swear that you change this thing again you don try. Hey, hey, tease, tease, take am easy. I just na here I beat you. If you form for here, na road one o. Wàá ṣe convocation láì graduate. Ṣé kò ní ẹ pé o? sí ọ̀gá Priam wetin your problem see see oh boy oh boy come free free yourself. bá a ṣe máa dúró lélẹ̀ ètò mi àfikún èmi tẹ̀ ti gbé pílò wá báyìí àtẹ̀lí tẹ̀ ti dá kó ah. tẹ̀ síbi tí mò ń lọ ọlọ́run dẹ̀ ṣeun bá a ṣe máa dúró bí eléyìí tí màá jẹun kún mi lọ́kùn. ti shift your pocket shift it if he doesn't shift it doesn't make a difference you fit like that. Ah. Ah. oh god. Why this water running like this now, eh? Why is this water running like this now? Are you deaf? You're the one that is deaf. There's something wrong with you. You are crazy. In fact, you are mad. What are you doing? I'm not deaf. Sorry o.

little drops of water that makes a mighty ocean. ẹ tó tó kó bẹ́ẹ̀ lọ́sùn máa yọ ẹ pẹ̀lẹ́ á kú ẹ ní láti lura ẹ jẹ́ gbọ́ ẹ dúró sílẹ̀ o olóògbé of Africa. iye ní ọ̀tá.

Now, eh, eh, dá. Oró lálẹ́ of course na. How you take do After we don't follow dem do the real pro things, me and Lizzy quickly go change wife through the way married. Smart guy. So people don't go suspect that we no go suspect. Smart guy. Smart guy. You ah, iṣẹ́ rí ti pé ká má ti school torí kó my affect the academic calendar gbogbo Should ṣùgbọ́n pé ká má proscribe student junior? kò ṣeé ṣe. ọ̀gá ẹ má jẹ́ àṣẹ bẹ́ẹ̀ yóò dàbí ẹni pé àbúrò yàrá ni àbí ẹ jẹ́ àṣẹ ni pé tójú bá ń ṣe pin ojú náà làá fi hàn. ẹyin náà wò náà àti ẹ̀gbọ́n ti táyà mọ́tò mi tí wọ́n lọ jò ewo tó ní ìyàwó mi tán wá gbé sínú wheelbarrow tán tán ti káàkiri tán ti káàkiri. Uh, uh, what impudence. ṣe retí ẹ bá bínú ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ torí pé àwọn ẹ̀ka ń fi ọmọdé bò because they exhibited undue youthful exuberance tí ò bá ṣe bẹ́ẹ̀ i mean torí pé ká lè bá àpáná gbogbo rúdurùdu àti náà tẹ̀yìn òun náà láti wá nígbà. abẹ́gẹ́ torí ọlọ ẹ má bínú ẹ wo in in all truth and honesty sir the supreme tesla plan àmọ́ àwọn tó ń lọ dúnrún pálapàla yẹn ká mú nǹkan kan pa ẹ̀ by the time that my daughter, dọ́dọ̀ madam gan ti sá lọ torí ẹ̀gbọ́n la ṣe decide àtijọ́ a kàn stop protesting. ẹ jẹ̀bi ẹ bá continue ni ìwọ ẹ̀yin náà bá join wọn láti máa ti káàkiri wo tí ò bá jẹ́ nǹkan tó ṣẹlẹ̀ sí president yín lẹ́nu ọjọ́ mẹ́ta yìí a máa yí ìpinnu mi padà. Eh, anyway èmi àtàwọn members committee tó kù a máa hold a meeting. Uh, àgbé ìpinnu wa jáde. ìjọ wo ni ká padà wá sọ. Hmm, kò lè pẹ́ kò lè pẹ́. mo mí pé ìjọ wo gangan nípa àtọ̀ kí n lè mọ ọkọ tí màá sọ fáwọn yòókù mi sọ. ok ok lọ́tùnla lọ́tùnla. ẹ ṣe mọ̀ sá. Thank you very much, sir. We're so glad, sir. òkú síbi tá a tì sí àwọn ọmọ wa náà ni wọ́n. ọ̀gá mo fọlọ́ ń bẹ̀yìn ṣe rí ó kàn jẹ́ wípé ọ̀rọ̀ ọmọ yẹn àgbà wa búra ni o àgbà wa. no no ọ̀gá no nítorí wípé wọ́n kàn gbé madam sínú wheelbarrow ṣé mo pé. ó mà ìwọ náà ti ṣe irú gbogbo ohun tó lè tójú bẹ́ẹ̀ ìwọ náà ti ṣe irú nígbà tó tó tó túlẹ̀. ọmọ yìí náà lábàtà kí kì má bàrà jẹ tó. báwo ni kò ṣe ní bàrà jẹ tó bá jẹ́ mi náà kọ́ tí wúmà yẹn tó bá lọ gba bẹ̀ tó bá lọ jẹ́ pé ó lọ gba bẹ̀ ló kú kí ni a bá máa sọ. ó máa le gan ó máa le gan kí wàá ní conclusion. Hmm, conclusion ni wọ́n ṣì ń sọ kódà wọ́n làwọn máa lè wà kúrò ní school. oyin wọn máa fàwàdà ṣe ẹyẹ. Ah, ah. ta ló ń ṣàwàdà. òye lọ́wọ́ áfíríkà. wọ́n á prescribe àtúndí ẹ̀ máa tí máa ń ṣe àwọn event tó ti ṣẹlẹ̀ sí wa tí kò favour wa of late but àwọn sọkọ la máa sọ. ara nǹkan tá a máa ń sọ nìyẹn o student ọ̀tọ̀ ní bá a ṣe máa plan nǹkan ọ̀tọ̀ ní nǹkan tó máa máa ṣe wo mo dẹ̀ mo dẹ̀ lè fọ́ọ̀t wọn lè fọ́ọ̀t wọn gbogbo fọ́ọ̀t yẹn jubril ni because at least ó yẹ kó o ti bá àwọn ọmọ yẹn ó yẹ kẹ́ ẹ ti jọjọ ní dialogue kẹ́ ẹ ti bá àwọn sọ̀rọ̀ náà àti èdè máa sọ fún ọ pé nǹkan tá a fẹ́ ṣe nǹkan tá a fẹ́ ṣe lélẹ̀. wẹ́ẹ̀ lè blame mi gbogbo wọn ni mo bá sọ̀rọ̀ mo bá wọn sọ̀rọ̀ lẹ́yìn ọkàn ọ̀kan pé ah ok o peaceful demonstration la máa ṣe o àfi bọ́n ṣe bẹ̀rẹ̀ sí ṣe tiwọn tó ń kákò bí ṣíkì tó ń nọ̀rọ̀ bí pákó kiri. ẹ wò lẹ́nu kan wọ́n ní ká padà wá lọ́tún àṣà wọ́n ní ká gbọ́ feedback wa. <laughs> Eh, anyway eh, kò dà bẹ́ẹ̀ but kó tó di pé a máa padà lọ rí wọn lọ́tún láyé a ní láti ní interaction pẹ̀lú àwọn students. Ah, ìyẹn make sense o. Uh-huh. Ah, uh-huh wo ọmọ where dey go now. ọmọ ẹ wọn kò ní sọ sí o. and make i see sabo make he come carry the dish for me o me i wan eat meat pie o na sabo carry it o. àwọn ọmọ yìí máa ṣe wáyé wọn ni wọn ló gbé àdégún tí wọn ṣe tí wọn kò ní sọ àgbẹ. ọmọ sọmọ sábò ìgbẹ́jẹ meat pie o kó lọ bá àwọn kọ́sítọ́nà ìsàlẹ̀ o. ọ̀rọ̀ gbọ́dọ̀ ṣe sí ní oko. ọmọ action tó yẹ ká tèké náà yẹn tí gbogbo ẹ gbogbo ẹ yìí dọ̀rọ̀ yẹn lé lórí final. náà lódodo ni gbogbo àti pinnu pé ká máa ràn wá lọ́wọ́ but at this particular time unit five wọ́n ní problem a dey decide pé ká ràn lọ́wọ́ wọ́n gbogbo gbìyànjú wa lórí pé ká ràn lọ́wọ́ pàbó ló ń já sí torí pé wọn ò dẹ̀ ṣe kí ni wọn ò hold end wọn dáadáa ni why. ọ̀rọ̀ ló wà ń lẹ̀ kí wàá ní ṣiṣẹ́. wọn ò apachukwu lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí me and my boys. we are opting out àṣùmọ̀. Ah, <laughs> eh, ẹ má jẹ́ ká ṣe bẹ́ẹ̀ ẹ má jẹ́ ká ṣe bẹ́ẹ̀ ẹ rántí nǹkan tá a fi ìpìlẹ̀ ẹgbẹ́ yìí o ẹ jẹ́ ká rántí pé ṣe rí ìkàkùn yìí kò sọ̀yà kó dúkìkì lẹ́sẹ̀ ọba pé méjì kò lè jagun ọba o ẹ jẹ́ ká ṣera wa lọ́kàn support wa àwọn unit five ń fẹ́ o ìyẹn ló dẹ̀ ṣe kókó. unit five ọ̀rọ̀ ló gbọ́ tí àwọn boys ti sọ yìí what do you think. okay everybody láti every unit lótìtọ́ gbogbo nǹkan tẹ́ sọ yìí bó ṣe rí náà lè ṣe sọ yẹn àwa la tighten àwọn loose ends lọ́dọ̀ wa mi ìdẹ̀ lè máa blame àwọn èèyàn mi nítorí èmi gẹ́gẹ́ bí number one mo carry gbogbo responsibilities ti unit mi ṣùgbọ́n mo fẹ́ kẹ́ jọ ẹ fún wa ní this last chance ẹnu máa hàn nù mo promise yìí pé gbogbo àwọn nǹkan tó ti ṣẹlẹ̀ kò tún lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ mọ́ please please. um ẹyin guys ọ̀rọ̀ lẹ́gbọ́n tún sọ kalẹ̀ yìí kí n tó béèrè opinion everybody mo fẹ́ kéye kíní kan yẹ yín tó jẹ́ àsọtẹ́lẹ̀ nínú ẹgbẹ́ yìí wípé ikú wa àjọkú and àwẹ̀ wa àjọgbà ni tí a bá ti jẹ nǹkan láàrin wa á láti fún ní fún sọ̀pọ̀ láti lè gbèjẹ ìjà torí tí ìyá bá ti jẹ nìkan wa everybody nìyá yẹn jẹ má fẹ́ kí a ràn wọ́n lọ́wọ́ àbí kí lẹ fẹ́. Unit 2. Gbọ́, mo jẹ gbà. 3. Gbọ́, mo gbà. 4. Gbọ́. 6. Mo sì gbà. Thank you everybody. Fún pé àti gbọ́ àdẹ̀ ti gbà. Um, unit 5 tó bá padà dé house bá a jẹ́ kó yé ọ̀gá ẹ̀sùn pé a fẹ́ bá wọn ní meeting àmì a fẹ́ bá wọn ṣèpàdé ní ọjọ́ Friday. all right quick one. ṣe ajá ibi tí mo lọ òun ni pé wọ́n láwọn ò ní fún one support kankan mọ́ nítorí akọ a tighten àwọn loose ends wa a fáwọn láyè láti strike Oxford ẹ̀yin méjèèjì ṣe májà ẹ̀yin náà mọ̀ pé fọ́ọ̀tì wa nìkan tá à ń sọ̀rọ̀ ẹ̀ mú láti máa bẹ̀ wọ́n wípé kàn ṣe wò wá ṣe kàn fún one chance and wọ́n ti sọ pé àwọn máa fún wa ní last chance. decision wọn ni pé àwọn fẹ́ meet pẹ̀lú every one of us lọ́túnla and it is your duty to get everybody informed. Am I clear on that? Yeah, all right, no problem. But ṣé problem tèmi ni bọ̀bọ̀ Banji got ni problem. I mean, bọ̀bọ̀ yìí máa ń ṣe bíi philanthropist. Òun gangan ló wà lẹ́yìn our student union against what? ṣé ẹ fi pa n waste time lórí bọ̀bọ̀ yìí ẹ jẹ́ ká get rid of this idiot i mean kó má mi mọ́. ṣe ọ̀rọ̀ bọ̀bọ̀ tó ń pè ní banji àbíkíni e dey very minor gan-an ọlọ́run ó mọ nǹkan tí yorùbá ń pè ní tí ọ̀gẹ̀dẹ̀ ó lọ́rọ̀ bọ̀bọ̀ yẹn kò tó nǹkan táwọn máa yàdá sí. Ah, yes ah. tí a bá rẹ́dí àti mú ọ̀bọ̀ yìí kúrò lọ́nà sí i wàhálà ó máa kiss. Uh, no no i ma strike. Uh. but conscious kọ́ going. it's not yet time got hmm. tó jẹ́ bone of contention for wa ń Only be everybody ṣe mark below tonight, and i'm counting on you guys to do that okay. good. money class. hello mi ò gbọ́ ẹ hello just o me. africa ẹ̀ bá ah okay, mo ti ń gbọ́. bukẹ́ We're in danger yes. Ah. kan is curtis Oh, ni is lé wa. Eh? ibi Eh. wà ibi ló wà ibi ló wà. ibi gbọ́ ibi church yes Yeah, gbọ́ tó wà ibi church Yeah. Yeah. Okay, fine fine Show me. wọ oh, ọ̀nà débi church Eh. ẹ ẹ eh, dúró síbẹ̀ jẹ́ kí n pè dí

wọ́n ti ń lé bọ̀ ìbọn náà ti ń lé bọ̀ gbọ̀ngbọ̀n. ọ̀nà chọ́ọ̀chì yẹn ibi ẹ̀yìn ọ̀nà chọ́ọ̀chì yẹn. ibi gbó ibi ẹ̀yìn chọ́ọ̀chì rà as in they dey mad my word is sharp listen if i comot here now go pay house mm-hmm. if i wan go down say say so una come with me but later make we end our journey to Fox Avenue. Um, Henry, are you follow Africa. You two follow Africa. Thank you. Later. Kò sí ìgbọ̀kan, kò sí ìgbọ̀kan, kò sí ìgbọ̀kan. Òkè náà túlẹ̀. congratulate their down below. I congratulate Cook Ilopa at this time and still remain like a disiki. The chief is, has decided to validate Viamu's Eastern Hemisphere for for national peace and world stability. I am an SF, even Papa LSF to the high table at this time and tea. Before anything, Amua Atula. Intercontinental Kegistic allowances to be quickly fired and rotated by the AB curator World Headquarters. Now, Salam He's a supremos commando. Owó riwo. Alami head of Agbaragba is not going to The assignment to told before my Koro ferry, Yeres is to fire and rotate the intercontinental against Moyosis. I remain my brutal self and that brutal Baba Yeret, the AB curator of the whole Galagala. That is to say, Emudamola Ogurobayo in particular. All I'm very, very carried to, to photocopy the original Lakadiski. Even I want to become a comrade to go by the way of Aitebu, you are ready. After the count of Alele Gbosa, Alele Gbosa. Bíbá bíbá bí máa jẹ days belong. So pray, comrade. This is the time of Priamus. The hour of Priamus is an hour of solemnity. The first Priamus shall go in Odutodawa language to be quickly fired and rotated by SF Africa of World Headquarters. And it's a Supremos, comrade. And it's a Supremos, comrade. Owó tìrìwó. Alámi tó rùkú. Yóò ní All my Koro is to fire the prayer moose in Odùduwà tó Atoda ìwà làǹgbàjà. I still remember my brutal self, Emu Murphy, Emu Banji, that is how to go by that get AK Africa Lakadata. That is say kékeré abẹ́rẹ́kẹ́rẹ́ kò ṣe mi fàdé mi àtà kò ṣe bọ́ọ̀lù All I'm very carry to photocopy my original. I table, I fall, I drop. Ẹyin, a ṣe bá bàbá wa Odùduwà tó dá ilẹ̀ yìí nítorí pé láìsí ẹ̀yin ilẹ̀ ọ̀gọ́ àfọkọ́yẹrí àwa níbí lónìí àwa ọmọ rẹ ilẹ̀ yìí tí a gorí rẹ̀ kò ní kọjú ìjà sí wa o. mo ní ilẹ̀ tí a gorí rẹ̀ tá a gbé yọ̀ tínú wa ń dùn mo ní kò ní kọjú ìjà sí wa ilẹ̀ náà kò ní gbàbọ̀dẹ̀ fún wa ah to God Elédùmarè. to be quickly fired and rotated by AB Feda of World Headquarters. Ìṣèṣì mímọ́ kàn rádìó. Wọ́n wọ́n rí wọ́n turuku turupebe turupebe no no no by their fingers and their ability. all am kind to congratulate their parents god i tell you i dub seriously that's abeda i dub seriously. the assignment teacher before my very ferikoro is to rotate the informatoire informaja high table i dub seriously nowadays the What transformation is atarandua that is to say on a brutal day on the 16th i fired of july that is the estaku fired by my chief july 16 july 16 that is the estaku and mina awulus kokoye any akilapa akilese should go by the way of nepalization and to go by the way of gbenopamo that was what my chief has fire to god and all chief mina awulus any emisferi Ilya do anywhere to on that that AD will be here and every I'm Amkaye to make sure they are on that venue venue Awolowo whatever I cannot code and at this time I think junction moment eh, my elder I have landoa sudọ ifa supremos comrade owó mìírìwó làlá turuku many accord out of the few that I chose we are here because we are here let us gyrate and gyrate and gyrate gyration gyration gyration. So watch what you wear on this campus. Ṣé ti gbọ́ mi? Ètò ẹ̀ṣẹ̀ gan sister Moni, thank you very much. What a dábẹ́ ṣe sọ̀rọ̀ yìí because few days ago ni came. pè mí. Ó sọ fún mi self girls school. wọ́n wá bóun school. People àwọn like bó ṣe especially to what's ti ní touch on black nínú pé káwọn jọ máa move kọjọ máa rìn kọjọ máa ṣàǹkó ó dẹ̀ wá bá mi ó ní ṣe mo nífẹ̀ẹ́ sí mo sọ fún yín pé mi ò nífẹ̀ẹ́ gbọ́ tọ́lákẹ́. rárá o sis kò rí bẹ́ẹ̀ kí ẹ̀yẹ́ kàn wá bá mi ó lóun láì bí ṣe máa ń lo tíṣọ̀ black mi àwọn ọ̀rẹ́ òun náà dẹ̀ láìkẹ́ so we'll just it's not like ká kàn fi classify ara wa from others just kò ń ṣe pé hmm. bí a kọ́. má ẹ̀fà ṣé kí ni má ẹ̀fà dá wọn lóhùn ṣé ó rẹ́gbẹ́ court tó ń ṣe lénìí àwọn ọkùnrin tó ń pààyàn kiri tó ń jìgàjìgì jàgàn tó ń dáná skul wò wọ́n ṣe rọra bẹ̀rẹ̀ nìyẹn o kó tó mọ̀ kó tó ṣẹlẹ̀ ń sìn yìí wọ́n máa wà burúkú wọ́n lọ máa àárẹ̀ yẹn tó máa nùyàn ní níta ẹ má dá wọn lóhùn o ṣé àwọn áfíríkà ṣe ń dì pẹ̀lú àwọn court nínú school yìí sìn tọ́wọ́ áfíríkà bá tẹ̀yìn wò ó lọ́nu ọgbà yìí nìyẹn wàhálà dé fún ẹ nìyẹn o kẹ ya watch ẹ kẹ watch àwọn èèyàn tó máa bá rìn nínú school yìí ẹ ti gbọ́ mi ó yẹ kí kan drop yín. SAR conference of that sociocultural policies plastered all over me like that of POP. Firstly, by Baba Iledmar himself, Awimayeun Asoromaye. Second, Livian Council of Jeffersons or Council of Elders, Supreme Comradium at large. And that I, and I alone, His Royal Characteristic Majesty, Chief Adedeji Adeyanju, hereby declare this mini tapioca open by the way of direct

wo bá kí ọ̀rẹ́ jẹ́ kí wo bá kí ọ̀rẹ́. mo máa ma jọ lọ. ẹ̀rọ dájú ẹ̀rọ dájú skul wa òkè sà ẹ̀ ń gbàrú o ọ̀hún táàtù skul wa ló ń parọ́ sà. táwọn táàtù skul yìí. Ah, ah, wọ́n jẹ́ ṣẹ́gbẹ̀yà. ẹ ní gbọ́ ẹ bá náà ní gbọ́ àwọn náà ní gbà. yíyá bẹ́ẹ̀ bá ti bẹ̀ ọ̀rọ̀ gbọ́dọ̀ sálọ̀ ọ̀yà ọ̀yà ọ̀yà. wọ́n fún ọ̀yà bàbá lọ pàkì mọ́lẹ̀ bẹ́ẹ̀ kì í ní ẹ̀kọ́ lọ́gbẹ́lẹ̀ kó pàkì mọ́lẹ̀ ìwọ ọ̀ọ́dẹ náà fi fẹ́ wá ọ̀ọ́dẹ náà period? Ah? I don't know. I don't know, bro. You don't know? I don't know. Alpha. Yeah. I did back? Where you dey? láti múṣẹ yẹn. ọ̀nàrẹ́bù ọ̀nàrẹ́bù ẹ mú sùúrù ṣé ẹ rí hmm, hmm, hmm, tẹ́ ẹ ṣe wàhálà ńlá lè fẹ́ fi dá sílẹ̀ o ẹ̀ mọ̀ pé tí òun bá ti ń pọ̀ téèyàn ní àmì kan jù hypertension hypertension dẹ̀ ní àìsàn tí ò gbóògùn ni kọ́lọ̀ má fi kàn wá ṣe rí ọlọ́run tẹ́ rí yìí àrà tó bá wù ló máa ń fi wá dá o. àmọ́ nígbà míì tó bá ṣe mí mo ní tẹ́ àwọn ọmọ èèyàn lọ́rùn. gbogbo ohun tọ́lọ̀ ń ṣe lórí ọ̀rọ̀ báyìí òye o ẹ jẹ́ ká ń sùn. ìwà lórí mi ẹ láti ṣe lọ. kéèyàn tọ́mọ láti pín níṣí títí tó fi kàwé dé ibi tó gbé kàwé dé ní ah! yunifásitì kí wọ́n á pa ń pàkó bàbá wọn ah! ẹ gbọ́ láti wá nǹkan ṣe sí ọ̀rọ̀ àwọn yunifásitì. bẹ́ẹ̀ni. gbogbo agbára tí mo ní ni màsà gbogbo ipá ni màsà gbogbo àwọn tó lọ́wọ́ nínú kúbájí wọ́n á jẹ ìyá ẹ̀ ah! ẹlẹ́sẹ̀ kan ò lè lọ láì jìyà o ẹ ẹ mú tiẹ̀ rò pé wọ́n sọ pé wọ́n ti rí mú lára wọn. lóòótọ́ ni ẹ àwọn tó kù sí máa jẹ́wọ́ àwọn mm. ni. ẹ kú àtẹmọ́ra. àtẹmọ́ra gbáà ni ǹjẹ́ tí ẹ ti wá nǹkan kan jẹ látàárọ̀. ọ̀rọ̀ ń jẹ lélẹ̀. ẹ gbọ́dọ̀ jẹun. arábìnrin jọ lọ sí kitchen lọ bá mi wá nǹkan tó lè jẹ bó jẹ́ kó o po ẹ̀kọ lásán fún mi. Hey, don't trust me. It's my day to capacity. Yeah? okay? Ìyẹn ti jú lórí kókó Honestly, Sherry, a láti wá nǹkan ṣe sí. Sherry, ìgbà tí mo ń bọ̀ sí ọ́fíìsì mi, inú fún àyàfún mi fi débè báyìí. Àwọn student yẹn níbi ìsàlẹ̀ olódò náà yẹn wọ́n ju igi síra wọn ni in fact i don't know what we do now so onífẹ́ bá yín sà pé bóyá inú mi dùn pé mo bá ti ẹ̀sùn wíwà so sà àwọn nǹkan tá a bá máa ṣe báyìí lóyà àwọn ọmọ yìí wọn gbọdọ̀ para wọn sí wa lọ́rùn in fact editors of two national newspapers ni wọ́n ti pè mí sí àwọn question tí wọ́n bí ní ọ̀gá wọn gbọdọ̀ gbé jáde mo ń bẹ̀ wọ́n ní kánjọ tó yọ náà nítorí iṣẹ́ yín ni o. Eh, eh, eh, chief security officer ṣẹ́yìn náà ti ń gbọ́ báyìí ẹ̀yin ló yẹ kẹ́ ẹ lo experience yìí ní security agent láti mọ̀ bẹ́ẹ̀ ṣe máa handle situation yìí láti jẹ́ wípé christianity ò prevail kẹ́rin tẹ́ bá fi àwọn ọmọ yẹn lẹ̀ wípé kí wọ́n máa handle situation fúnra wọn wọ́n á máa lo sentiment gbogbo àwọn tó ti ṣẹ̀ wọ́n tẹ́lẹ̀ nǹkan kan ni wọ́n máa lọ mú kí wọ́n máa fa nípakúpa. bàbá eléyìí náà gúdúgúdú wọ fìgbà kan túra lẹ̀ lè bá wa lábò ni àmọ́ àwa náà ti wá padà sí drawing board sí àti strategize àágbé àwọn ìgbésẹ̀ kan gbogbo nǹkan dẹ̀ máa ń dàpọ̀ nílé tèntánì náà ni ìfọwọ́sowọ́pọ̀ àti àtìlẹ́yìn kí a lè ṣe àṣeyọrí inú ṣe. gbogbo àtìlẹ́yìn tẹ́ bá fẹ́ẹ̀ ní ṣetán láti fún yín ṣùgbọ́n ẹ ṣiṣẹ́ yín o ẹ ṣiṣẹ́ yín o torí wípé nuc wọ́n ti ń threaten mi wípé wọ́n ń wò wá bí ẹni tí ò tiẹ̀ àbí àti ẹ̀ tó yunifásitì gọ́fà ni. dẹ́ńtà ah, eh, nítorí nǹkan tó ṣẹlẹ̀ sáà Ah, mo ti layers pẹ̀lú DSA ah, Directorate of eh, Student Affairs èmi àti woman yẹn ah, mo ti kọ àwọn condolence letters kan tá a máa fún àwọn affected parents so the commander bẹ̀rẹ̀ pé school kan ṣe kankan. bẹ́ẹ̀ni pé eh, o ti da. àwa nílẹ̀ à ń lo co parents àwa lajẹ́ bíi ìfọ̀n bíbá. bẹ́ẹ̀ni mo kàn fẹ́ kẹ́ ẹ fún mi ní indulgence àpé tí n bá ti kọ́ kí n wá fún yín kẹ́ ẹ o ṣe ẹ bá ti kọtàn ẹ máa bí wá màá sáyìn ẹ ẹ ẹ jọ ẹ ṣiṣẹ́ yín o ẹ ṣiṣẹ́ yín bí o gbọ́dọ̀ ṣùkà mọ wa lórí o. young man. I need an answer right now. Kí ni mo You and I. Má jẹ́ ká rẹ̀ yẹn tí security SUG bá ti mú kí ni. cult oh my god èèyàn mà burú o bó ṣe jọ ń sùn bó ṣe jọ ń jí ó dá mi lójú pé ó máa mọ̀ nípa bó ṣe pa Sọjí gan. fún ọ tó máa mọ̀ náà. ìyá máa burú o. jáma lọ jáma lọ. báwo ni ọ ṣe máa kúrò nílé tó máa wá sí sùkúl tó máa ní kúrò fún ìfẹ́ wájú àyè ṣorí lè sí ṣáàjú gbogbo owó táwọn òbí ẹ ti sọ all wasted i mean wasted. ó dẹ̀ tún ní god láti protest ní haro ah, tó bá yẹ kó ti wọlé ńkọ́ so curtis ni bàmá rò àfihàn student lọ́gbà yìí. Hmm. station ṣe mi rárá tó bá sọ fún mi pé ṣe ẹyẹ wà ní court mo lè forí mi bẹ́ẹ̀dì fún un. Not until now. Because our guys they will have done their findings properly. Wọn kàn dídí délé lọ mú. Ah! So, notice ni bá fẹ́. Bàbá ẹni fẹ́fẹ́ now. God. Ṣẹ̀ṣẹ̀ èyí do dùn èmi jù ni àwọn innocent souls to wọ́n waste. How? Most especially Africa. Wọ́n Africa. Africa, that great and substantial leader. Country yìí ti lose the great future leader. Kájọ ẹ̀ tó wá sọ gbogbo ẹ̀ tó wá ní kàmá lọ ní. Tábà tí wọ́n lọ lé tábà dé ìsè, àwa la ṣe máa sọ gbogbo damages. Àwọn òbí wa tún máa extra money àti wá sọ damages. Ah. Anyways, babe, we need that ti rú anything at least we did tètè more well. So we need that ti máa dúpẹ́ fọ́nà àbí. Hmm. Thank God mo she? ṣe àti àgùntàn lè ẹ máa ṣe ọgbọ́n ẹni bọ́mẹ̀ o béèrè ilẹ̀ lọ. honourable am I honourable honourable Bandoye. kí ló fà pálapàla ẹ mo láti múra. ẹ fi sípẹ́ mọ̀ mí. ẹ lọ́ọ́ dákẹ́ dáre. make him ah, talk now ẹ jẹ́ kó sọ̀rọ̀ náà dìbí o ẹ kó sọ̀rọ̀. Ah, gbàyè ọ̀rẹ́ mi ẹni kò ń pa ọmọ agogo lẹ́nu ẹ jẹ́ wí tẹnu mi. Ah, honourable èmi máa ń ní Oscar amátàsé ẹ dá mi lóhùn òkè ẹ sọ fún mi ẹ jẹ́ kí ojú èmi àti ìṣe mẹ́rin kí ẹ wá sọ fún pé ẹ ò rí mi rí ọwọ́ ẹ ti gbàgbé máa rán yín létí. ohun tí àwọn akẹ́kọ̀ọ́ ti gbọ́ and eh, kí màá rí wọn. All right? ẹkùn bàbá ẹkùn ọmọ ẹkùn <laughs> tí o wá pa. àbámu ogun jẹ́ntì o. àbí kí ni kò pé ah, ló ń jẹ́. no bàbá ẹ jíjẹ ká conflict of the business wọ́n tẹ̀ pè mí fún yẹn ẹni ọ̀pẹ́ mi afẹ́fẹ́ ni mí <laughs> time dem máa ń bá ṣiṣẹ́ papọ̀. ọmọ ẹkùn. ẹkùn ni bàbá ẹ. ẹ <laughs> ṣúre eh, political opponent mi kan wà gbogbo ohun tí mò ń gbọ́ ni mo fẹ́ take me out of the equation hmm. mo fẹ́ gba òkè yọ èmi náà mo fẹ́ gba ìsàlẹ̀ yọ sí. ẹ <sighs> eh, bàbá kí lè fẹ́ kí mi ṣe i mean what am i to do. èmi fẹ́ kí wọ́n take out. <sighs> Eh, bàbá ṣe ní nǹkan tí ara sọ láàrin ìṣẹ́ kan ni <laughs> iṣẹ́ kékeré kọ́ ọ àti pé nǹkan tó wà nílẹ̀ yìí iṣẹ́ tẹ̀ mú wáyé ní ilé ṣe mi lè dá ṣe rárá ti rárá ṣẹ́ni tó wá bàjá ò jẹ́ ń bẹ̀ ní wípé kò sí irinṣẹ́ i mean irinṣẹ́ tó tójú owó tí èèyàn máa control tó máa control ara rẹ̀ padà kò sílẹ̀. ọ̀rẹ́ kan lórí lóun wá yàn kúnra ẹ̀ kẹjọ ṣiṣẹ́ yẹn iṣẹ́ tí ẹni yẹn o pẹ̀lú pé àwa ń wá irinṣẹ́ iṣẹ́ tèmi nìyẹn èyí tó bá fẹ́ ni o kò tẹ́ pọ́ǹpì àbí rattler lórí gbogbo ẹ̀. o ti bàbá o ti tán gbà ẹ iṣẹ́ ti di báyìí báyìí iṣẹ́ níbi tí mi bá darí iṣẹ́ sí ló máa ń lọ bàbá atamátàsí ni. ọmọ ẹkùn ẹkùn ni bàbá ẹ <laughs> lọ́wọ́ ìgàn wàrà lè wà gbọ́. Ezekiel ẹ ló mú nǹkan ó yẹ kó mú ò nítajú. ẹ bàbá ókè fọlá kó kó mú kìíní wá rẹ. ẹ wá lọ. ẹ kò sà sọ́ọ̀rì sà ẹ sà sọ́ọ̀rì sà. Ah, bàbá àgbàlagbà my honourable bàbá kò ní bàjẹ́ o ìgbà kan náà káwọ́ méjì sókè fèyàn kan gbogbo ara mi ni mo ká bàbá yé kí ká gbogbo ẹ sílẹ̀ padà ni. now Oscar kí ló dé tí ẹ return nínú iṣẹ́ tó wà lọ́wọ́ yín látijọ́ ẹ̀ after all iṣẹ́ àti parí iṣẹ́ tí mo ní kẹ́ fi ṣe. ẹ̀wẹ̀wẹ̀ honourable ẹ farabalẹ̀ kẹ́ gbọ́ tèmi o ṣẹ̀rọ àwọn iṣẹ́ yẹn ah, bàbá a lè dá padà lọ́wọ́ yìí o àwọn iṣẹ́ yẹn wúlò fáwọn àgùn confam irinṣẹ́ lẹ kó fún wa àwọn iṣẹ́ yẹn àwa ti mọ̀ wúlò ẹ̀ gidi gan àwọn àti wípé ṣe náà wọ̀n ní iṣẹ́ yẹn wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ ni lójú iṣẹ́ parawo ẹ bá ń gbọ́ wọn dá padà tì irinṣẹ́ ẹ̀ ló ń jẹ́ bẹ́ẹ̀ ìgbà kan ń dá padà nísìnyí gbé lọ ráúráú ni ẹ kà fílẹ̀ bẹ́ẹ̀ kò dé wà bẹ́ẹ̀. Ah, bọ́ọ̀lù sọ̀rọ̀ báyọ̀ Oscar ó mọ̀ pé àwọn orin yẹn wá láti ibì kan ni so mo tún láti dá àwọn padà síbì kan náà. ẹ ẹ wo bàbá ẹgbẹ́ kẹ́ náà gbádùn mi yìí ń bá mi sọ̀rọ̀ pé mo dá ẹ lóhùn mo response sí padà ní èkétí mi sáko mo dá ẹ lóhùn sí tó àti bóyá yẹ ni àní kò ṣe é dá padà. kí ìbàdí tó wọ́n ti mú sọ ẹ jẹ́ kí fídíò wọn ti ọba ẹ sọ. ẹ wo bí ọ̀nàrẹ́bù kò ní bàjẹ́ fún ìwòlẹ̀ nìkú fún yìí gbogbo tí mo wí sí látàárọ̀ ti di pé ṣé rí bí ṣe ẹ oòrò <laughs> ẹlẹ́dàá olúmọ̀ ní dé dá padà mo dá padà tì kì í pé kí tó kí tó tó fà báyìí ó ti rìn ju bó ṣe yẹ lọ ẹ wo ẹ̀gbọ́n tí ń bẹ̀ ọ̀nàrẹ́bù ẹ̀gbọ́jú fáínálì pàápàá ní báwọn jẹ́ kojú yín sí ẹ̀yin kan lè bójú yín jẹ́ kó sáko ṣé abẹ́ gbọ́ tèmi mú yẹn bá yín sọ̀rọ̀ báyìí ọ̀nàrẹ́bù ẹ̀tẹ̀ red. red kí kí ló débà red. ìtumọ̀ red yẹn ni pé kẹ́ẹ̀rẹ́ bọ́dà lórí aago débà rẹ̀ tẹ̀rẹ̀ ṣẹ̀rẹ̀ ni màá ẹ̀kú yín màá yín tẹ̀yẹ hello Oscar. kí ló ń ṣe wọ́n sìn àṣà àfohùn tí ilé bá wọn sọ̀rọ̀ wọ́n ṣèwà pé màá gbọ́ tí ilé máa sọ̀rọ̀ ló kàn bèrè mi èmi Oscar tí iṣẹ́ bẹ̀ sí tó yẹ̀ bẹ̀ sí dáhùn lọ́wọ́lọ́wọ́ níbo. ṣé torí pé àpọ̀ ọmọ yín sìn lára ṣe ta yín àmì lára ṣe kọ yín lè ní kó rọ̀ wá lẹ́wọ̀n ẹ má jẹ́ tán yín o ẹ̀wọ̀n yẹn ajọ́ lọ ni o ṣé èyí ti gbàgbé ni gbogbo ẹ̀mí tó ti tọ́wọ̀ tàwa bọ́ látọwọ́ yín ni àbẹ́ ìpínlẹ̀ bẹ̀rẹ̀ wá ṣẹ́ ni. Now, go down, go down. What's my speaker? Eh, ìbéèrè kan péré báwo fẹ́ béèrè wọn ìjọ nínú gbogbo ẹ̀sùn tí wọ́n fi kàn. Ah, ẹ wò ó dìbò ẹ má fẹjọ sí ẹ béèrè straight bó ṣe rí ni mo ṣe sọ yẹn. ṣọyìn. nínú gbogbo ẹ̀sùn tí wọ́n fi kàn ìwọ ni rọ́mẹ̀. ibi actually jẹ́ kó kàn ilé lọ a lè máa sọ̀rọ̀ wájú wọn a dẹ̀ fọ̀rọ̀ yẹn sí i believe that amúbàṣe máa yanjú ẹ̀ lára ẹ̀rọ. honourable ṣe rí ipò tí mo dé yìí kò ṣe pé bí àwọn kan lè jù mí sílẹ̀ mo ṣiṣẹ́ dípẹ́ mi wà ní jẹ́ kí ẹ fi ìwà ọ̀pá yẹn jẹ yín ẹ fi kú báyìí lọ ẹ̀yin ọ̀pá yẹn jẹ yìí èyí tó yẹ kí ìwà yín kó jẹ́ àríkọ́ṣe rere fún àwọn ọ̀dọ́ láwùjọ lè wá wùwà bàjẹ́ tó yìí tí ń dà lóru wà nílẹ̀ tó ń sìn wọ́n pa àwọn ikọ̀ wọ́n á tọpinpin ẹ̀ kípàdà rẹ̀ ah ní agbójú kò lérò tẹ̀lé nànànànà ẹ̀dá mọ́mọ́ tiẹ̀ fún lọ́mú ó tó jọ ya kí mọ́lẹ̀ ẹ̀yin ẹ̀kọ́ ọmọ tí yín lọ sí ilé ọ ẹ rán àwọn ọlọ́mọ lọ sí ilé oníkó yìí nílé sọ́mẹsọ àbúrò rẹ̀ tẹ́ ṣe yóò bójú mu kò bójú mu rárá rárá tí ò dá ò dá ni. ẹ nà ó àtúntò lè tọ ọgọgọ nìyẹn àwọn ọgọgọ náà ń tó gbogbo hó. olórí lórí ẹgbẹ́ rárá ó mọ̀ ó mọ̀ borí wọn. ṣáà ṣé nǹkan tí àwọn obìnrin ràn yín lẹ́yìn ṣe wọ́n ràn yín lọ kàwé kẹ́ lè ṣó ìwé ìwà sọ̀rọ̀ ayé di alágbára alágbára máa ń mìíràn wọ́n ń pààyàn kiri lẹ́yìn lẹ́yìn tó yẹ kẹ́ jẹ́ leaders of tomorrow. Ó dà yóò ní ẹjọ́ bá ẹ rọ̀ tèmi ni wípé tí ẹ bá dé court àti adájọ́ ẹ sẹ́tìlì àmọ́ kíní kan ló dá mi lójú ọ̀rẹ́ ìbùsà ẹ lè bọ́ bẹ́ẹ̀ láíláí wọn kọ́ ọ lọ. ẹ ẹ ọ̀sà ẹ̀ẹ́dẹ́kọ́ tó kú wa lọ sà ṣe rí german set tó ti wá kú wa yẹn àwa àtọ́nẹ́rì gbogbo máa kú lọ yẹn kẹ́kẹ́ bá mi jẹ́ ìtòkùn ara rí òtún sọ ẹ̀ ara wò mí. sẹ́yìn lọ́wọ́ àwọn ọ̀dọ́ ọ̀lọ́ honorable ní délé ẹ̀ wọ́n ní wọ́n ah, send us now ah, eh, bàbá mo go bàbá mo go. pátá kò yọmọ ènìyàn ìwà ọmọlúàbí ló ṣe é kú yangàn láwùjọ àwọn òbí yín yín wá sílé ìwé láti wá ṣoríire láti lè gbé ògo ìdílé yín àti orílẹ̀-èdè yín ga ṣùgbọ́n kí ni ká ti pé ipò tí ẹ bára yín báyìí. àyíká tí ó wájà ìgbọ̀n irú àwọn eléyìí nígbà tí òbí kó owó lé lórí láti wá sí iléèwé tí wọ́n á sọra wọn dágbé níléèwé tó bá jẹ́ pé èmi nírú orí ọ̀fẹ́ táwọn eléyìí ní nígbà mo wà bí irú tiwọn yìí tí n bá tiẹ̀ ti ṣe ọlọ́pàá ọ̀gá pátápátá lè bàjẹ́. ìṣèwò wà láìjàlá bí gbogbo ìṣe wà a máa ń bíṣọ̀pù á sì í dẹ́wọ̀n wàhálà ẹ̀ ní bọ́ọ̀lù ẹ̀ ọlọ́run gbogbo ṣe ń mi ṣáà ní wọ́n bẹ̀ kí ló ń wọ́n

inú mi dùn nítorí gbogbo wa la mọ ìdí tá a fi péjọpọ̀ síbí ìwà ilé nì nítorí àwọn adarí wa wọ́n ti bá wa da ìjà against àwọn tó pè ní cultists wọ́n á wá pe vice president wa vice president tún ẹ̀yìn náà wa kó wá àdírẹ́sì ìpéjọpọ̀ yìí. Hey, Nigeria students! Hey! Nigeria students! kó tó ṣẹlẹ̀ sí wa yìí àìkúkú ní rẹ̀ mọ́ gẹ́gẹ́ bá ṣe wà mí báyìí àmọ́ nǹkan tó gbé wa wá sí báyìí. so èèyàn kan wà ní àárín wa tó bá wọn ja ogun yìí wọn kò gbógun lọ ẹni náà wà mí báyìí ẹni tá à ń sọ̀rọ̀ yìí is the former SUG president. Diwa! Diwa! Diwa! Diwa! Now, we are going to usher in Adémọ́lá Ọlájápọ̀. Díwọ̀ díwọ̀ díwọ̀ díwọ̀ díwọ̀ díwọ̀ bàbá. For the greatest Nigerian student. Greatest Nigerian student. Bàbá conscious Nigerian student. Greatest Ogo Ogo. Greatest Bàbá. Bàbá. Greatest Iwọ. Iwọ. Greatest Pawọ́. Pawọ́. Greatest Gigiri. Greatest Gbogbo. Thank you very much. Thank you. Thank you. Ah, inú mi dùn púpọ̀ láti láti wà ní ìbà ilé mi because kò rí sí kó jẹ́ pé èèyàn ṣe nǹkan kan sílẹ̀ tí èèyàn bá ṣe nǹkan yẹn sílẹ̀ tó tún wá padà wá lẹ́yìn ọdún bíi méjì sí mẹ́ta tó tún wá wo gbogbo nǹkan tẹ́ ti ṣe sílẹ̀ yẹn àwọn tí o fi sílẹ̀ tí wọ́n wà ní position táwa wà pẹ́pà ẹ̀ wọ́n sì tún fọ́lò gbogbo legacy tí a fi sílẹ̀ lẹ̀ wọ́n fọ́lò gbogbo àwọn nǹkan tí a fi sílẹ̀ wọ́n gbé gbé tó ọlọ́run fún mi lẹ́nìí tí mo ṣe wà mí polú gbogbo nǹkan tí mo ti rí àti gbogbo nǹkan tí mo ti gbọ́ kí n tó wá sí bíbá ilé ni in fact um, uh, inú mi dùn láti jẹ́ pé mo wà láàrin àwọn crescent uh, SUG wa talking of Mr um, uh, adé adédàmọ́lá adékúnlé. so now now now all the students inú mi dùn pé ẹ̀yin náà mọ̀ nǹkan tí a fi wà mí lẹ́nu àwọn tí a jọ ja ìjàngbara yìí tí ó jẹ́ pé ọlọ́run yọ èmi nínú wọn wípé mi ò bá wọn lọ ọ̀dọ́ tí a bá ní káwo dáadáa nígbà yẹn ó wù mí ó tẹ̀ jẹ́ wípé ikú ṣòro láti kú lóòótọ́ but at the same time tí o bá wo ẹ̀yìn ẹ tí ò rí ẹni tí ìwọ tí ẹjọjọ ń sùn tí ẹjọjọ ń jẹ tí ẹjọjọ ń mu wọn tí ẹjọjọ kúrò tó jẹ́ wípé ẹ̀jẹ̀ ni ó máa dàbí ìgbà tó jẹ́ wípé kájọ máa ṣe kí ni ká kúkú jọjọ máa lọ kan nígbà tá à ń jagun yìí kò dùn mọ́ mi nínú bí èèyàn bí èèyàn èèyàn bí ọkàn mi I'm talking oh God where, where, where? yeah yeah I'm okay I'm okay okay ṣé rí bí mo ti wá wà ní bíbá ilé ni inú mi dùn at the same time inú mi ò dùn because. picture tí mi ò kì í fẹ́ rí àwòrán tí mi ò kì í fẹ́ rí tí mo máa ń sá fún láti rí gbogbo picture tó wà nínú ilé mi gbogbo anything tó bá ní ṣe pẹ̀lú church ìwíládé aka Africa. Please, all the students tí ẹ bá ń ṣe gbogbo everything ẹ jẹ́ ká ṣe ìrántí pé àwọn ẹni báyìí àwọn ọgbọ́n ti jàjà yín wọ́n lè ti lọ. it's because of you wọn jà fún ìdílé wọn wọn jà fún family wọn but wọ́n jà fún ẹ̀tọ́ student pé everything must be in order but they lost their lives. That's it to say you have to to follow all the protocol àti gbogbo àwọn lẹ́gísítà lẹ́sílẹ̀ tẹ̀lé tí ó sọ pọ̀ Africa. I know that we be a day we together ẹni láti fi ọwọ́ as in ẹni láti fi ọwọ́ sowọ́ pọ̀ pẹ̀lú àwọn tó wà ní ìjọba tí ẹ bá fi ọwọ́ sowọ́ pọ̀ kò sí láyé ẹgbẹ́ kankan ò lè dá sí yín ẹ máa gbọ́n nù ẹ máa jọ gbọ́n ni wọ́n lè dá ṣe tó bá jẹ́ pé wọ́n lè dá ṣe kò ń sáwọn náà yanra wọn síbẹ̀ ẹ̀yin ni wọ́n ń sojú yín ni kò sí ìkọ̀kan tó ń jẹ́ government ẹ̀yin tẹ́ ẹ jẹ́ student ẹ̀yin náà ní government àwọn bọ̀ ń ṣàṣojú yín ni bọ́tẹ́ bá sowọ́ pẹ̀ pẹ̀lú wọn school authority gan máa ṣe kí ni wọ́n máa fún yín ní gbogbo àwọn nǹkan tó bá yẹ wọ́n múná lọ ní o kò sómi ní àbí ìkọ̀kan ni ẹ lè jọjọ jàjà yẹn bọ́tẹ́ bá fi dá wọn tẹ́yìn lọ rest wò wípé iṣẹ́ wọn ni àbíkún àwọn nìkan kan ṣe wọn ẹ àṣeyọrí yẹn kò ní pé tó. bí a ti eradicate àwọn ẹgbẹ́ òkùnkùn ní inú ọgbà yìí mo mọ̀ wípé ó possible ó possible fún wa ní gbogbo institution tó wà ní nàìjíríà yìí pátápátá kó jẹ́ wípé gbogbo àwọn ẹgbẹ́ òkùnkùn yìí kí wọ́n scrap wọn kó má ṣí wọn mọ́ kọ́ nínú ọgbà tá a wà yìí everybody máa rí pé everywhere ti wà peaceful kò sí wípé bóyá wọ́n pààyàn síbì kan kò sí pé báyà nìkan ò lè rìn lóru kò sí pé báyà kankan ṣẹlẹ̀ inú ọgbà wa yìí inú ilé ìwé wa tá a wà yìí tí wọ́n bá ní kí wọ́n máa kà á á jẹ́ pé àwa la máa wà ní first àbí second so for this course wọ́n fẹ́ kí gbogbo wa ká ṣe kí ni ẹ jẹ́ kí a ní one minute silence for this great man. May his gentle soul rest in perfect peace. Amen. Great Nigerian student! Hey. Naz Nigeria Surat! Ever Fidila Nigeria Surat! As the new president of this union, I promise, Moshe Iliri, that all the legacy that were left behind by our fallen heroes of this great union I will uphold and I will follow. I promise. Great Nigeria Sudan! Yeah!